ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الأدي هدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يقف وبعد الله سبحانه وتعالى àsìkò tí ò sí irú rẹ̀ ní ayé ó ti ń ṣẹ́wọ́ sí wa báyìí àsìkò owó dẹni àsìkò tí ọba adẹ́dà láì ṣe wípé ọlọ́pàá ń sọ ẹnìkan kan tàbí sọ́jà ń ga ìdí ẹ̀ tàbí òun gan kò mọ̀ bó ṣe rí fúnra ara rẹ̀ yóò máa ṣọ́ kí àárín òun àti ọba tó dáhùn kó má bàjẹ́ kò sásìkò kan láyé torí bí rẹ̀ kódà nínú hajj kò rí bẹ́ẹ̀ kí la fi sọ bẹ́ẹ̀ ah ara àwọn èèyàn tí wọ́n lọ sí hajj tẹ́lẹ̀ ń jalè nínú hajj kì í ṣe pé wọ́n ní wọ́n pé. ẹni tí mo tẹ̀lé ìgbà tí ó jáyàn tí ó jánu lọ́yàn lèmi gbà kìí sàlàní màmá ní wà tó bá lọ hajj lọ pẹ̀lú àbúrò rẹ̀ o ọmọ òun jù bí lọ so mo mọ̀ pé màmá dọ́gbọ́n sí kí ni wọ́n fà wọ́n lé mi lọ́wọ́ nù. péyàn fínjú láyé mẹtú bàárù gbọ́n mi pàdé rí. tẹ́ ń bá ń jẹ nǹkan nísìn tí gbogbo yín ń jẹ tẹ́ ẹ̀ ní problem pẹ̀lú rẹ̀ tó bá ti sọ pé ẹ wò dín ẹ tẹ̀ máa rí dín bẹ̀ kò jẹ́ ní sọ. débi pé wọ́n sọ pé ọ̀rá tó irin torí pé ó ń wò yí pé tóun bá ní kóun ọ̀ra ẹsẹ̀ òun yóò ṣe kí ni yóò kó dọ̀tí látara bẹ́ẹ̀ àwọn sáyìn táwọn àmọ́ rí lára yìí pé ara kòrò lórúnkún wa nǹkan kan kò sí lára tiẹ̀ kí ni mo ṣe mo ní gbogbo owó tí máa ń bẹ lọ́wọ́ rẹ̀ bá ń kó kémi kó sápò torí mi máa yọjú bí oníkòbúrò wọ́n fowó mi ra tán o amúnidẹ́sẹ̀ ọdún rivers padà amúnidẹ́sẹ̀ táwa pé máa ra tíra báyìí ọ̀sàgbowó lọ wọn ẹnìkan dẹ̀ ń tẹ̀lé wa lẹ́yìn àṣẹ ìjòkó tán òkú ẹlẹ́ẹ̀kejì kí ni símbù pé ká jùkú ṣe bí ká tẹ ìfẹ́ inú wa mọ́lẹ̀ torí tọba adẹ́dà téèyàn bá gbọ́ yín àṣẹ ìjòkó tán àwa ń bọ̀ ọ wa mú nǹkan kan. kan bíi gàlúrà bíi ọ̀rùn wọ́n bá dìdá sí ẹ̀gbọ́n lára ah kí lélẹ̀ wọn náà lọ sáwájú páájú pé jẹ́ kó ń bọ ọ̀fọ̀ ó bomi wá èkejì rẹ̀ dẹ̀ yín ó dẹ̀ ń ó dẹ̀ ń já báàgì gbà lọ́wọ́ ẹ̀gbọ́n ó dẹ̀ pòórá ẹ̀gbọ́n ni wọ́n ti gbé báàgì mi lọ mo ní à síndíkèètì ni wọ́n àfẹ́dákọ̀ ìlú tí wọ́n ti wá wọ́n ní síndíkèètì ni wọ́n àwọn wá jalè ń bí bẹ́ẹ̀ náà lára àwọn ọmọ wa ń bí wọn ò lè ṣe nǹkan kan lọ́hùn wọ́n lọ ṣe sìn náà ni. níbi ọ̀wọ̀ lásìkò ọ̀wọ̀ tọba adẹ́dà ni ká fira ká fúnra wa lọ́wọ́ pé ẹnikẹ́ni tí ó bá lọ sí sí ọ̀wọ̀ yẹn láàyè ọ̀wọ̀ yẹn lásìkò ọ̀wọ̀ yẹn òun ó fọ̀wọ̀ wọ̀ ọ̀wọ̀ tóun ó fi wọ̀ ni wípé òun ó fi sílé ọ̀wọ̀. kí ni túmọ̀ ọ̀rọ̀ bá dé. man hajja walam yarfuth walam yafsuq kharaja min zunubihi kayawma kayawmi waladatu ummuhu wa fi riwaya ẹni tó ṣe hajj tí ó sì sekú sí bẹ́ẹ̀ tí ó sì bàjẹ́ yóò jáde nínú gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ sẹ́yìn bí ìgbà tí wọ́n ṣe bí ni ọba adẹ́dà tún wá látàn kó pé hajj tá a ṣe báyìí kò lẹ́sàn kankan tọ́ba adẹ́dà lè fi sàn àfi kí ni àfàjẹ́ náà síbẹ̀síbẹ̀ aláwọn èèyàn ti ń ṣe báyìí àbíbẹ́ ọ̀nà tuntun ni wọ́n lọ wọ́n pẹ́ra wọn ni àwọn tí wọ́n lọ jalè àti àwọn tí wọ́n tẹ̀lé ṣèṣì náà àtàwọn oríṣiríṣi báwọn. ọtí ní oṣù Ramadan pàǹgbé wèrè tó ti játa ní di ìbàjẹ́ kan òun gan mọ̀ sọ àmàdá ń bẹ́ ń ta ah òun tí ń bá ṣe tuma ah àmàdá ń kódà ó ọmọ gáréjì torí rẹ̀ ni a máa fi ń sọ pé kí wọ́n kí kéèyàn kí ọmọ dáadáa láti pilẹ̀ torí pé yóò wúlò fúnjọ́ iwájú pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀sìn kó há Quran kó ṣe lè ẹ ṣàlàyé lè fún ẹ ṣàlàyé lè fún ẹ ṣàlàyé lè fún àwa nu mọ́tò. ọmọ ta hánà lélẹ̀ wọ́n wá ṣe nǹkan fún un tóun bá ṣe lé òun bá bọ́ra lẹ̀ òhò kóun ó tó díìl pẹ̀lú ẹni tí òun ní ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ ọ̀rọ̀ tí ọ̀tọ́rọ̀ bàtí ọ̀wá sí paríparí rẹ̀ ọwọ́ abẹ̀rẹ̀ sí fáyà Quran ó rò pé wọ́n ṣe jí bàbá Ádámà ni nínú sàárè pé kí bàbá wa ka Quran bóun rẹ̀ ṣe mú ohun wọn àwọn aláìmọ̀ kan sọ pé ah oríṣiríṣi àwọn ọmọ tí wọ́n lọ sí mọ́ríkà tí mo ní orí ẹ̀ ni ò pé òòró dáadáa ni àwọn wo ni wọ́n mú lọ lé kéwù àwọn ọmọ àta àwọn ọmọ tí wọ́n ti àgàfe nínú ilé wọn tí wọn ò rí tọ́mọ́ àwọn jú níbo ni wọ́n ní kí wọ́n lọ wọ́n ní wọ́n lọ kàwé kẹ́lẹ́jì dókítọ̀ kẹ́lẹ́jì kíni kẹ́lẹ́jì ẹnjìníà ṣùgbọ́n àwọn tí wọ́n bá ti ya ọwọ́ tí wọ́n ti ya ẹsẹ̀ tí wọ́n ti ya gbogbo ara ọ̀dọ̀ adama wọn ó tẹ̀sí rahimu ọlọ́run tàwọn àṣà àbí kí wọ́n ti sọ́dọ̀ kàmáàdín ìdàgé ẹ̀ eh, abúnáfẹ́lá aládàjì mo ní tí ìbá ṣiṣẹ́ tí ọlọ́run fún wọn ṣe lára àwọn eléyìí <laughs> ọlọ́run lọ́wọ́ bá mọ ibi tí wọ́n yà pẹ̀lú gbogbo iṣẹ́ tí wọ́n ṣe lórí lórí pé ràlẹ̀ràlẹ̀ yìí kún bẹ́ẹ̀ nítorí pé kí ni àròjúrò ilẹ̀ asli yẹ̀kún bí adìnnà sábà kí nǹkan tètè padà sípìlẹ̀ rẹ̀ ó máa ń yá. brother afáàdì wọ́n rè kò tí rírè tí wọ́n rè ilé ológun ló ti jáde à ń ṣe ń fà lọ́wọ́ fà lẹ́sẹ̀ ó fi ń gbọ́tẹ̀ òhìdìyé ó fi ń ṣe kínní ó fi ń ṣe gbogbo ẹ̀ tó jẹ́ pé masha Allah tó bá rí akéèké lọ́ta kí ló rò kó ṣe ó ti bẹ̀rẹ̀ sí pọ̀pọ̀ kó tó sọ pé ah àwùjọ bíi láì ní ṣètò àlọ́jù kí ló fà torí tí ń fi bẹ lára tẹ́lẹ̀ ni ni àwọn ọmọ tí wọ́n bá rìn nílé tó jẹ́ wípé tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ wọ́n ṣe a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq wọn ọmọ yìí wọn ọmọ yìí. wọn ọmọ yìí. Ramadan àsìkò ni ebi pé Ibn Jawzi rahimahullah rahmatan wasi'a wọn láwọn tí wọ́n ń bẹnu sàárè gan-an wọ́n ń jẹ̀ràn wípé báwa kọ́lọ́mọ dáhùn padà káwọn forí kóre inú Ramadan ọ̀sọ́lọ́pàá òṣìṣọ́jà òṣìṣẹ́nìkan ti ń sọ́ra rẹ̀ olúkálukú ní ń sọ́ra rẹ̀ kí ló fà olúkálukú ti ju ọba tó dáa olúkálukú ń ṣe kínni ó ń tijú ọba tó dà gbà tí ọ̀kan náà àwọn sàbẹ̀ lọ sọ́dọ̀ yìí sọ́dọ̀ sọ́dọ̀ àlọ́ sọ́dọ̀ ó ní ya Rasulullah sọ́dọ̀ àlọ́ sọ́dọ̀ fún mi ní márùn tọ́ mi sọ́nà kí ló yìí sọ́dọ̀ sọ́dọ̀ sọ́dọ̀ sọ́dọ̀ ó ní máa tijú ọlọ́run ọba bí ẹni tó wà ní ẹ̀gbẹ́ abiyì tí ò fẹ́ tẹ́ lọ́wọ́ rẹ̀ mọ̀pọ́ bá dẹ́dà ó ń wù orí ọ ọmọ tó ń sọ ó rí tó ń ṣe ọmọ tó ń rò tó ń bá ti ń wò ṣe yìí ẹ̀wọ́ máa bà ọ́ wípé kí n má ṣe tí ọ̀fẹ́ ìní ń bí wípé àmọ́dá wọn ta olóńbí wípé èèyàn ò kàn ní bọ́ sínú ilé kó jẹun yóò dẹ́mu kọ́mọ wá jáde kọ́mọ yẹn hò kọ́mọ wò yí pé ah, àwẹ̀ ń bẹ́ ń ta kọ́mọ ọmọ yí pé kí ni òun tàn ara òun ni kò sẹ́ni tó ń tàn ó mójútó ra rẹ̀. oṣù lánàá olúkálùkù ń mójútó ra rẹ̀ lójúṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ń sọ pé ìsáyọ̀ náà lọ́hàkọ́lẹ̀ háyà wọ́n sọ fún àwọn sàbẹ̀ ẹ tijú ọba adẹ́dà bó ṣe yẹ kẹ́ ẹ tijú rẹ̀ wọ́n ní à àwọn ń tijú rẹ̀ kí ló jíṣẹ́ náírà sọ́nà ń sọ fún ọ ó ní rárá èyí sì ń tí mò ń sọ fún yín ẹni tó ń bá ń tijú ọba adẹ́dà sáàmà yìí pé ọ̀rọ̀ rẹ̀ àdìtú ni sallallahu alaihi wasallam nínú tọ́lọ́mọ bá fi yà sọ́tọ̀ ni yóò rà gbé ọ̀rọ̀ kéńkéré báyìí kì mú ọ̀rọ̀ níbi tó bá ti lé níbi tó bá ti rọ̀ ní ti mú wá nígbà tó bìnrin kan lọ bá rí pé nǹkan oṣù mi dúró ìmọ̀ tù ní kí la rò yí pé ó fi ṣèdéèrè ó fi sọ fún òjìṣẹ́ lọ́sàá sílám báwọn lókè ìmọ̀ lọ́gbà àwọ̀ ó fẹ́ ṣèbádà ó fẹ́ súnmọ́ lọ kí ni kóhùn ó ti ṣe òjìṣẹ́ lọ́sàá sílám ní nǹkan oṣù tó jẹ́ tòdodo ń tá a mà ní ọmọ ń dúdú tí dúdú wọn ọba ti sí ń bẹ̀ mà ó ní kí èso òun nù àsìkò tí máa ṣe ọ́ dà tí ọba ti ṣe ọ́ tọ́ba ti ń kọjá rẹ̀ àwọ̀ ọ̀dánù kìí ṣe nǹkan oṣù mọ́ ṣùgbọ́n ó lè má ro ẹ̀ lọ́rùn láti ṣe bádà pẹ̀lú rẹ̀ kí ni kò ṣe táwọ̀ ọ̀dá bá ti bẹ̀rẹ̀ báwọn àsìkò tó yẹ kó o ṣe tó ti kọjá rẹ̀ mú sùúrù táìlà bá ti tó mú sùúrù tó bá di gbẹ̀yìn àsìkò àìlà tásù àsìrì ti fẹ́ yọ kọ́ wẹ̀ kọ́ wá mú àìlà tàlásìrì gbọ́ a jẹ́ pé o mú àìlà wá ní ìparí àsìkò rẹ̀ o mú àsìrì wá ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ àsìkò rẹ̀ ọ̀pá méjèèjì lọ jámọ̀ sọ̀làwàtì magrib náà tó bá ti tó mú lásìkò rẹ̀ bá ti fẹ́ ti kí kọ́ wẹ̀ tọ́ ọ bá wẹ̀ tán mú mọ́gírìbù wá sọmọ yìí pé òpin àsìkò mọ́gírìbù ó ti máa lọ pupapupa wọn ó ti fẹ́ máa kú ní pópó yóò di wípé à ń tí ń bọ́ sí àsìkò àkọ́kọ́ títí gba irun o èṣà ó ní mú mọ́gírìbù wá tọ́ ọ bá ti mú mọ́gírìbù wá ó ṣáà ìrẹ́ náà wá eyín ò ní ọ́ dẹ̀ ọ́ lọ́rùn jù sọ̀hánà là àwọn sọ pé yẹsìrù wàlà tó àṣìrù ẹ mú nǹkan rọ̀ fún àwọn èèyàn ẹ má mú lé tọrẹ sìn tí ọba adẹ́dà fi ràn ọ́ ìdẹ̀kùn ló mú wá tọ́n bá ń pèpè má mú níbi tó le ibi tó léwu tí agbára tìẹ bá ka ó lè mú lò ṣùgbọ́n àwọn tó ń pè fi dẹ̀ wọ́n lọ́rùn kó lè bá a rọrùn fún wọn ló fi fà á ó gbàwẹ̀ níjọ́ àkọ́kọ́ kò sínú ó ṣe ń jọ́ kejì kò sínú ẹ̀kẹta náà ó ń bá a lọ ó ń bá a lọ ó ń bá lọ báwọn wọ́n ní ìwọ ń ṣe léyìí ó dẹ̀ ní káwọn àmọ́ ṣe ó ní bẹ́ẹ̀ ni tí ọmọ àlàyé tó ṣe fún wa ó ní ọba mi ń bọ́ èmi lójú oorun tí ó ń bọ́ ẹ̀ ó ń fẹ́ ní ṣé èmi yóò rí bákan náà ọ̀tọ̀ lórí ilé mi ọba adẹ́dà ṣe mí ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn bíi tín kó fi jẹ́ pé gbogbo ohun tí ẹ̀ ń go through èmi náà ń go through rẹ̀ láti mú kíni òfin wá tí ó ṣòòbù rẹ̀ tí ó fi jẹ́ pé kíni ẹ mà bẹ́ẹ̀ ṣe lólé ayé tọ̀wọ̀n òfin ní bàjẹ́. ọba mi ń fèmí lóúnjẹ tó ń fẹ̀ òun lè ṣe bẹ́ẹ̀ sáà torí tí ò bá gbé wà wá sí lẹ́vù wa kí ni ó ṣẹlẹ̀ ìnira wà. lọ́ba adéla fi sọ pé òun mọ̀ pé taqtanuna anfusakum òun mọ̀ pé ó ní í lára kí lọ́ba adéla wa sọ ó ní tẹ́ ẹ bá tóun bá ti wọ̀ ẹ jẹ́ ẹ mu hátà tí kaitul abiyel àti kaitul aswad bá ti jáde minel fajr kẹwàá bẹ̀rẹ̀ àwẹ̀ láti gbàyàn wà á ti mọ̀ síyàm ilẹ̀lẹ̀ kẹwàá pé àwẹ̀ yín wo ìgbà tí oòrùn bá wọ̀ láti fi dẹ̀yìn lọ́mù. ara tá kẹ́ ẹ kóró fún obìnrin yín kọ́ rọrùn bí ò ṣe rọrùn fọkùnrin kò rọrùn fún obìnrin náà kí lọ́ba rẹ̀ dà sọ. ó ní tẹ́ ẹ bá ti wá sínú tán fal'ana bashiruhunna wabtaghu ma kataba Allahu lakum. ẹ wá ẹ wá lè súnmọ́ wọn báyìí torí pé kí ni kí ni tó jẹ́ ògóńgó súnsún gan tẹ́lẹ̀ ó wípé kí èso dáadáa ó lè bá jáde ńbẹ àdídẹ́ ẹ̀kọ́ ni. náà tó bá ti jẹ́ pé kí èso dáadáa ó jáde ńbẹ ni tó o ti súnmọ́ lọ́wọ́ ọba pẹ̀lú àwẹ̀ àti gbogbo ohun tó rọ̀ mọ́ sọ̀mọ́ pé òun ti ń di àtúnbí. ìmọ̀ súnmọ́ ìyàwó nínú agbègbè yìí ó máa ń ṣe sábàbí wípé èso tí ó jáde ńbẹ kó jẹ́ kí ni kó jẹ́ èso dáadáa. làwọn fi sọ yìí pé ntọ́ pàtàkì fún ẹ̀dá tọ́ba ti ní òun fẹ́ ṣe márèèjì o mo fẹ́ ṣe márèèjì ọkọ ló ń fẹ́ fẹ́ àwò ìyàwó náà ló ń fẹ́ fẹ́kọ ṣé ẹ máa tọ́ pàtàkì lákọ̀ọ́ tó gbọ́dọ̀ yẹn jù kí wọ́n tún àárín àwọn àtọ́ba adẹ́dá ṣe kí wọ́n jáwọ́ nínú àpọ̀n tí ó yọ kí wọ́n gbómi lákaná kí wọ́n bá ti ṣe wọ́n ra tẹ́lẹ̀ kí wọ́n mọ̀ pé ń ìpín tàwọn nínú ayé ọba adẹ́dà ó fẹ́ wọ́n fẹ́ gba tí àti wọ́n bẹ̀ nísìn bọ́n bá ṣe ṣe bẹ́ẹ̀ ni ó ṣe rí torí pé kíni ẹ̀rọ̀kọ̀ jẹ̀sáàsì blood shall tell. tígi bá rí kọ̀dọ̀rọ̀ bòjì rẹ bóò ni ó ṣe rí ṣé òru ní ọ̀jẹ̀ abàdá igi tó wọ bòjì rẹ táwọn ti ń jẹ́ bòjì kíni shadow shadow rẹ̀ ò lè straight. àwọn ọmọ wa shadow wa ni wọ́n tọ́ ọ̀ bá yẹjú kó o tún àárín ìwọ àti ọba adẹ́dàá ṣe. àti rí dùnnú látara tí ń bá ń jáde láàárẹ̀ ààrẹ yóò nira o lórí jẹ́ kí nǹkan àkọ́kọ́ téèyàn kó tún àwọn àwọn àtọ́ba adẹ́dà ṣe pẹ̀lú kíni adẹ́dà kí àkọ́kọ́ tawhid iman kò jẹ́ kí tawhid wọn péye ọba adéda làásàdì òun làásábà ìbínú rẹ̀ làásá fún ìyọnu rẹ̀ làá máa ń lé kò lè wá rí lè ṣe àfi tó máa ń zikin tí ń bá ń wá ìmọ̀ kí lọ́ba adéda kọ́kọ́ ti síwájú ó ní wàhálàm anahu la ilaha illallah wastaghfir li dhanbik wá ìmọ̀ bí ọba adẹ́dẹ́ ò ṣe ní jẹ ọ́ ní gbangba ajọ́ gbèǹdé àlìkìyàmà tó ọba ti yanjú èyùn ọba adẹ́dẹ́ ó fi ayé sèǹdìsí fún ọ. kò sí ní tó tó sìn o àfọba adẹ́dá nìkan ọ wá ìmọ̀yàn ọ wàá máa ṣe ọ̀pọ̀lọpọ̀ istigfar fún ibi tó ọba kù sí tawhid siwẹ̀ tawhidan. tawhid ìdẹ̀ olójú méjì ni owó sílẹ̀ ni tá a bá rí ojú kan kí ni ó ṣẹlẹ̀ a gbọ́dọ̀ ojú kejì ló fi jẹ́ tawhidullah bil ibada wa tawhidun nabiyina sallallahu alayhi wa alihi wa sahbihi ta láwàá fi jọ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam. torí pé mọ̀nà amílẹ̀ amílẹ̀ lẹ́sà àlẹ́ amúrúnà fọwọ́rọ́ ẹni tó bá ṣe nǹkan kan láti fi súnmọ́ bá a dẹ́dà tí èsì pọ́ bá a dẹ́dà lọ pa láṣẹ bẹ́ẹ̀ ọ wá fi jọ òjíṣẹ́ lásìlá àṣìlá àdánù láyà. kí ni nǹkan àkọ́kọ́ tí wọ́n ní ká tó súnmọ́ yàwó kí ni wọ́n ní ká sọ kábẹ́lọ́n aláhùnmá jẹ̀nìbìnà ṣètọ́nà wọ̀jẹ̀nìbì ṣètọ́nà máa rọ̀bọ̀tọ́nà wọ́n bá dẹ́dà yàwá yà ṣètánì ní tàfẹ́sì wá yà ń tọ́ ọ bá fún wa látara àjọṣepọ̀ yà yà ṣètánì kí ló jíṣẹ́ lásán àṣọ láǹsọ̀ ó ní èèyàn ò ní bíbìkúbì torí pé kí ni èbùbù wa a yàn án níbi tó yẹn jù. láti pe àkíyèsí wa sí ọba adẹ́dà fi ń yé wa wípé kìí ṣe kóbìnrin ó dogbó kìí ṣe ní máa ń jẹ́ kí ọmọ rọmọ bí rárá odindi anabi ọba adẹ́dà kí ló sọ fún un ó ní kadìbọ̀lá tùmínà ìtìyà bóò ni mo ṣe fẹ́ yàwó mi ṣe fẹ́ lóyún mo ti dogbó bí mo ṣe dogbó yìí ìyàwó mi ló ti rí bó ṣe rí gbogbo orí mi ló ti funfun kí ló bá dẹ́ra sọ ó ní wà lẹ́yìn ààyè nu ó ní tó rọrùn ní fèmí ọba dẹ́ra wípé èmi èmi mo ṣòfin kí ló bá dẹ́ra sọ ó ní wà aslahna lahu zawja abatúnyàwó rẹ̀ ṣe kìí ṣe títúnṣe ti wípé ara yí padà sí dáadáa ná ìwà tóbìnrin máa wù torí tó bá ti di pọ́ńpẹ́ńlé rẹ̀ ẹ̀rí fíngidi ọ̀ máa wọ̀ gbogbo ohun tí ọ̀ máa fa ẹ̀ ní lè gbé papọ̀ ní ọ̀sán àbá máa ṣẹlẹ̀. ṣùgbọ́n ni ọba rẹ̀ dá fún wọn ní sùúrù yóò fóun náà sùúrù ẹ lè máa yín gbé tí ó fi rọrùn. fi pé sheikh islam ibn Taymiyyah rahimahullah rahmatawasa ó ní kí ọkọ máa ṣàdúrà fún ìyàwó rẹ̀ kó má a ṣiṣẹ́ nítorí pàtàkì kíyàwó náà máa ṣàdúrà fọ́kọ kí jí ayé ọmọ gbé lọ ní tó pàtàkì ni káwọn méjèèjì máa wá panu pọ̀ ṣàdúrà fún èso tí ó bá jáde lára wọn tí ó bá ti jáde kí ẹ bẹ lọ́hùn rẹ̀ tó bá jáde tán kí ẹ máa bẹ lọ́hùn fún. Umar bin Khattab radiyallahu anhu ó ní mo máa ń jẹra mi ń pa láti sún mọ́yàwó mi raja'a min Allah mẹ́sìmẹ́tẹ́ ìwà ìdòwò mo máa ń jẹra mi pa láti súnmọ́ ìyàwó mi torí mo nírètí wípé látara rẹ̀ èso ọ̀jáde tí ó máa gbé ògo fún ọba adẹ́dà. Ibn Mas'ud radiyallahu anhu tọ́ba jí lóòótọ́ tí ń bá yẹn tahajjud yóò wọ àwọn ọmọ rẹ̀ báyìí. ntí mi dá ọ mọ́jú tí n fi sùn tí mo fi ń pe ọlọ́run ọba lásìkò yìí lè ájẹ́líkà ọmọ náà sọmọ rẹ torí ti ẹni o kọ́ ọmọ bá dìdàkudà o kọ́ ọmọ bá dìdàkudà o torí pé kíni ó di ń ọlọ́run ọba méjì Musa sallallahu alaihi nabi náà alẹ́ ya wọ́n ní kí wọ́n lọ́ọ́ mọ́ ẹ kan tí kọ́ ọmọ kìí ṣe pé torí báwọn ọmọ tí wọ́n nílé yẹn wọ́n jọ mọ òrukàn bó ṣe pàtàkì tó ká bá mọ òrukàn mójútó nǹkan rẹ̀ kí lọ́ba adẹ́dà sọ ó ní wọ́kánà abúhùmá sọ̀lẹ́hà torí báwọn òbí wọn jẹ́ ní ire ni ẹni ire ní ìṣe ìjẹ́ ní ire ní ìjẹ́ kéyìn ẹ̀yìn èèyàn bàjẹ́ torí alẹ́ akíbá lè taqwa alẹ́ akíbá lil muttaqin. Ah, ah gbogbo àkàrò rẹ̀ lọ́lọ́run bá ń fi yé wa yìí ìgbà tí bàbá àgbàgbọ́ sallallahu ala nabiyina wa alayhi Ibrahim tó fi ń pèpè mélèé lẹ́nu nígbà náà lọ bọ̀ tó dúró déédéé pẹ̀lú tawhid ó dẹ̀ sí torí tọ́lọ́run ọba àkójọpọ̀ wo ló ní ìpè lórí rẹ̀ láyé lẹ́yìn bíi hajj àfijọ́ bíi ndàlkíámù báwọn ọ̀tá ti máa ń wò wípé ẹja tiẹ̀ lè wo irọ́ tí wọ́n ń pa ń bẹ̀ àwọn náà bá dún òpùrọ́ ṣerọ́ ni wọ́n là ń pa nígbà wọn bá lọ kí ni ó àwọn náà bá di mùsùlùmí. a rí nínú àwọn èèyàn wọ́n pretend pé journalist ni wọ́n làwọn wọ́n lọ sí harap àsìkò òun ò tí tó wọ́n wá rí báwọn èèyàn ṣe jókòó kalẹ̀ òun gan fún ara rẹ̀ ní fẹnu ara rẹ̀ sọ wọn ah, ah. àwọn èèyàn ṣe jókòó kalẹ̀ báyìí tí wọn ò létò tí wọn ò ṣe nǹkan kan wọ́n sá jókòó kalẹ̀ gbogbo wọn jágajàga báyìí gba wọ́n ṣe kọ́ ọ́mà tí màmú ni istaqimu sawwu sufufakum gbogbo wọn wá tò wọn wá tò lọ rẹpẹtẹ ó wá rí ètò tí ò ríru rẹ̀ rí ètò yẹn mú káká débi pé kò sí gbólóhùn tó jáde lẹ́nu rẹ̀ ju ashhadu an la ilaha illallah wa anna muhammad rasulullah òun náà gba islam òun náà jọyìn àwọn aláìlétò torí pé kí ni ó rọ́kòdòrò. Okodoro yẹn ni wọ́n fẹ́ ká máa fi rinlẹ̀ ń gbogbo ìgbà pẹ̀lẹ́sìn wa torí wípé kíni ó ní àwọn tí wọ́n ẹ̀ ṣàrẹ̀ ni wọ́n fi mọ̀ yìí pé àá nǹkan la gbé dání ẹja fún alápèjúwe. jàìlí làwọn méjèèjì. ẹ̀gbọ́n wọn máa sọ pé wọ́n gbé nǹkan síra wọn lẹ́nu èyí obìnrin wa ń fi ta ọkọ ọwà ọwà ń ṣe báyìí bíbínú ṣe gbé ọkọ nù kíláàrò kó ṣe ó kú gbájú fún ní gbangba ń bẹ agbóbádà ẹ jẹ́ wá ṣe mùkọ́ránà rẹ̀ pẹ̀lú instances mẹ́ta kan wọ́n ní wọ́n pé kọ́ níwájú kábàdì arákùnrin yẹn ń lọ pẹ̀lú ìyàwó rẹ̀ ọ wá rí tí nǹkan kan ń lọ lọ́ọ̀kan ọ wá fijú síbẹ̀ báyìí ìyàwó ń wò wípé bọ́yá ń wo obìnrin olóbìnrin ní gbangba àfi táwọn ọba fọ létí níbi tó wú lára rẹ̀ kìí ṣe kìí ṣe ẹni wá síwájú kàábà ṣe ordinary muslim ni kìí ṣe nìkan ó bojú o táwọn ló rẹ̀ nígbàjú kí lọ́mọkùnrin yẹn sọ ó ní marriage jẹ́sàkìlọ̀ ọ̀fẹ́ kò sí wàhálà kọ́lọ́mbọ̀ sàn lẹ́sàn rẹ̀ ó dẹ̀ fọwọ́ kọ́ lọ́rùn ọ̀lẹ́ ń wọ́ lọ bọ́ọ̀ bá tiẹ̀ sí wáàsí kíkan fún tọmọ pé tọ́ ọba ló ṣe ń gbangba ń bẹ̀rùn aburú tí ó kọ́ yọ pọ̀ jù nínú àwọn tí wọ́n ń sẹ̀ǹtẹ̀sẹ̀ máa ń katira tí wọ́n rò pé àwọn náà ti dàáfà ọ̀kan nínú àwọn afáǹṣe program lórí tẹlifíṣàn wọ́n bá pè é ọmọ kéwú ọmọ usul ọmọ kíní kí ló sọ fún un ní jazakallah khair ah, tọ́ máa máa ń fa wàhálà ọ̀fẹ́ sílẹ̀kùn fún kínú fìtínà sheikh abubakar gumi mahmud gumi rahimahullah rahmatawasa ó ń sọ̀rọ̀ lórí tawhid lágbo gbangba nífa ọ̀kan nínú àwọn ọmọ tí wọ́n sẹ̀ ń ké wúlọ́ bá náwó sókè ǹjẹ́ kí ni béèrè rẹ ó ní malam ó ní na, ó ní káàkà sọ́tà ó ti di pẹ̀lú tọ́sán ó ti di ó ní àfa àti di ṣe pé àwa ni. a fẹ́ yẹpẹrẹ rẹ̀ wípé kó fi mọ̀ wípé n tó ń sọ òun sì sọ àbí bẹ́ẹ̀ kọ́ kí ni bàbá sọ ó ní òun ti di kèfèrí ó ní bẹ́ẹ̀ ni ó ní ashhadu an la ilaha wa anna muhammadan rasulullah mo ti wọlé padà ọ̀ya ẹ̀já máa bá kéwú lọ. torí pé unnecessary distraction lélẹ̀ ìfẹ́ mú wà wọn àjẹ ntí ọ̀dà alẹ́ yọ pọ̀ agbára rẹ̀ ò ní ká ọmọ bá tiẹ̀ lọ ni nígbà tí ó bá wáyé tó bá mature débẹ̀ yóò mọ aburú tó ń ṣe wípé òun kọjá àlà ayé ní sèzúrò wọn ó gbé tiẹ̀ síwájú ọmọ bá ariwo ọjà ní gbogbo eléyìí. ó serious pẹ̀lú sẹ́tí ń bẹ wájú rẹ̀. ọkọ o ó mú sùúrù tábàrántí ọjọ́ òní ọjọ́ òní o ká má sunday kan ṣì wà fún before Ramadan o ṣé bẹ́ẹ̀ ni but wọ́n ní eléyìí sunday eléyìí ẹ ètò inú ilé tá a máa ṣe o kó fi jẹ́ pé ètò ń bọ̀ tó súnmọ́ Ramadan gbọ̀ngbọ̀ngbọ̀n lẹ́ẹ̀fì àwọn ni òkè àmú méjèèjì papọ̀. má jẹ́ kí wàhálà inú ilé ó débi wípé góòlù tí wọ́n fi ní kásìgbéyàwó gan ọ̀rọ̀ àgbàgbé rẹ̀ kí ni góòlù yẹn ò wípé ká mọ ìpín tiwa nínú ayé sórí bọ́ba adẹ́dà ṣe fi rán òjíṣẹ́ lásìlá àlọ́sálàm tí gbogbo táyé bá tiẹ̀ dàrú kípin tiwa má dàrú ń bẹ̀ kí ni òní fi dàrú awwal shay ká fi tawhidi lọ́lẹ̀ nulẹ̀ àti iman òpó rẹ̀ ntí ìbí wo ntí jí ó dúró dáadáa iman billah wa rasul. والمال والكتب والقدر والبعث بعد الموت gbogbo ilé áàjì orin ilẹ̀ nínú ilé ó fi jẹ́ pé àwọn sálàf àwọn sàbí òjíṣẹ́ náà sálàf sálàf ọmọ tí ń mú yàn gan wọ́n máa dìlé ọ̀yàn rẹ̀ nínú Ramadan kó náà ó mú fílìn pé Ramadan wà ń tà wà ní sọ ibùkár wọ́n ra dẹ̀ tó bá yẹ pé bí aago méje ní máa mú yàn tẹ́lẹ̀ wọ́n dìde wọ́n bá dìlẹ̀ tó bá ti di pé ó ń ṣe ó fẹ́ máa ṣe bí ẹ̀ ń sunkún wọ́n wá nǹkan bíi tọ́ì tí wọ́n máa jù sí níwájú tí wọ́n máa ṣàgálà rẹ̀ tí ó fi dẹ pé òun náà ní fílìn tí ń bẹ́ ń tà. àbọ̀dọ̀ fi lọ́lẹ̀ nù ìbáàdà àgbọ́dọ̀ fi nínú ilé kí ló gbòǹgbò bá dá lẹ́yìn ìgbà tí tawhid bá ti dúró tán ó ní kíni asọ́láàt òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam kí ni máa ṣe pẹ̀lú àwọn àwọn ọmọ yóò gbé wọn séjì ká máa fi kírun tó bá fẹ́ lọ rùkú yóò gbé wọn lẹ̀ tó bá tún dìde yóò tún gbé wọn. wọ́n sọ pé láti kékeré ni mùsùlùmí tí kọ́ máa rẹ̀ lẹ́sìn á jẹ́ kó máa ṣá wa ìṣesí wa láti kékeré báwọn ìbáàdà. àwọn ìṣẹ̀lẹ̀ kó mà kó mà bá a ṣe jẹ́ kó mà pé àṣàyàn la wa bí gbogbo ẹ bá dàrú wa gbọ́dọ̀ jẹ́ kí tiwọ́ dàrú mbẹ a gbọ́dọ̀ jẹ àwọn yòókù alẹ́ àwọn àsìkò eléyìí kì í ṣe yun nìkan tá a bá jí lóru gan kí wọ́n máa mà àmọ́ jí lóru láti bọ́ba adẹ́dà múlẹ̀ kí ọ̀sán wa má bàa dojúrú àìsí gbogbo òrùn sùn àmọ́ wásìkò kan lóru láti tún ọmọlúwàbí wa ṣe torí sharaful mu'min qiyamul layl iyì àpọ́nlé ẹ̀yẹ olùgbàgbọ́ òdodo ó ní kọ́mọ̀sí gbogbo òru kọ́mọ̀sí sùn bó ṣe lè wù kó kéré tó màrákà kan mẹ́ta márùn méje mẹ́fà wọ́n ní kọ́mọ kọjá mọ́kànlá o lè ṣe kó o tó sùn tó o jí lóru o lè ṣe ṣùgbọ́n ètò dáa jù o ní kíni nígbà tí ìdákẹ́ta àgbẹ̀yìn òru bá ṣẹlẹ̀ ọmọ gbọ́dọ̀ mọ́lé adẹ́kọ́gbọ́yé kìí ṣe èèyàn nìkan constitution wa constitution ẹ̀dá tó jẹ́ àmọ́nà lé wa lórí àmọ́jó gbọ́yé àmọ́ kánúlé láti lé aburú jìnnà láti fare fún wa nínú ilé kí ni yẹn alukur'an kẹrì baba adé dàbí sọ pé khayrukum man ta'allama alukur'an wa 'allama ẹni tó dáa jù nínú yín lẹ́ǹtí ń ka kur'an tí wọ́n fi ń kọ́ àwọn èèyàn. kí ni máa fi gbọ́ kur'an yìí alálàkàlù secondary school level lárúbáwá kọ́mọ ó ní torí pé kí ni kí ló dé àfi sọ pé secondary school level èdè lárúbá èdè Quran ọba adẹ́dà ṣe ní èdè tó simple torí àti jẹ́ n tó difficult kéèyàn ṣe ní simple kéèyàn ṣe n tó rọrùn àfọba adẹ́dà náà ló lè jẹ́ ọrọ̀ o tún mú challenge wa walaqad yassarna al-Qur'ana lidh-dhikr fa'hal min mudakkir a ṣe kuraanu ní rọrùn ní ìrántí tá a bá kà á gbọ́yé kì í ṣe lárúbáwá tó le gangan simple tí lárúbáwá bá sọ báyìí tó túmọ̀ sí ni tó sọ báyìí tó túmọ̀ sí ni níta lè tú ni bó ṣe jẹ́ ni tó ló fi jẹ́ pé gbogbo ògbà ló bá mu kò sígbà náà ó pàtàkì. ìsìn ọba adẹ́dà a máa gbìn sí ọmọ lọ́kàn. béèrè nǹkan ọba adẹ́dà ó ṣe ọlọ́run ó ṣe gbogbo ìgbàlẹ́ máa sọ ọlọ́run ó ṣe ẹ lọ ṣàlùwàlà tó o bá ti dé sùjádà máa bẹ̀ bàbá lọ́lọ́run ó ṣe ọlọ́run ṣe o ṣe fún bàbá ṣe fún ìyá kí wọ́n lè bá a ṣe fún mi kí ló ń fi sọ òun kọ́ lẹ́kọ̀ọ́ nu. practical wọ́n máa pe èyí àsíbòmí nítorí wọ́n máa ṣe náà ọba adẹ́dà ló ń pè kí ló yíṣẹ́ lásàrà àti sọ ọba adẹ́dà máa ń tijú ẹrú kọ́ nawọ́ sókè pé ọba adẹ́dà fún mi fún mi fún mi kẹ́rù wa káwọ́ lẹ̀ lófo fún ní nǹkan kan láì. àti tibi tó ti lérò àti ibi tí ò ti lérò lọ́ba adẹ́dà ti máa ń jọ ẹ̀dá lójú téèyàn bá ti sáàdì ọ̀sáàdì ni èmi náà jọ ẹ lójú. ìfẹ́ ọba adẹ́dà ìfẹ́ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam á dùn lọ́kàn látara pé kí ni wọ́n fẹ́ ṣe nǹkan báyìí òjíṣẹ́ ńlá ní ká ṣe báyìí. má fọwọ́ sí mú mi. Why? òjíṣẹ́ náà sàrà sílám ní òṣètàn ní máa fọwọ́ sí i mú mi tí wọ́n bá ti ń ṣe lé ọ́ máa jẹ́ kó rin ilẹ̀ lọ́kàn rẹ̀ simplify bọ́rọ̀ òjíṣẹ́ náà sàrà sílám ṣe jẹ́ ọ́ máa sọ àwọn sábẹ́ rẹ̀ àwọn tábìrì kó fi mọ̀ wípé òun ti ní fọ́máàtì tóun ọ́ tẹ̀lé láyé tóun ò fi ní ṣìṣe kọ́gbọ́n lùyè kèé ṣe pé òun á ní fọ́máàtì kan nìkan kọ́ ètí bá ṣe odi ní pàǹdà ni kúrinlẹ̀ sí lọ́kàn bẹ́ẹ̀ kìí ṣe pẹ̀lú tìgbéraga but pẹ̀lú wípé kó ní fílìn ìdájú wípé ẹ̀ẹ́ ọ̀yọ́ lòun àjíṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ìṣe bí bàbá ẹnìkan kí ìyẹn ń rin ilẹ̀ lọ́kàn ọ̀mọ́. àti fẹ́ àwọn ará òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ ìyàwó sọ báyìí ìyàwó Aisha sọ báyìí ìyàwó Umu Salma sọ báyìí eléyìí sọ báyìí kọ́ mọ gbogbo àwọn wọ̀nyí o torí tó o bá fi eléyìí rinlẹ̀ sí lọ́kàn àwọn wèrè kan ó gbé ọ̀rọ̀ ìjàpá tìrókò ọkọ yẹn níbo wá wọ́n gbé wá tì sí i tọ́jẹ́ yí pé kò sí ti bẹ́ẹ̀ ẹ́ wọ́n ti máa yé lórí irọ́ lórí àlọ́ láti pilẹ̀ so wọ́n ràn wọ́n ràn wọ́n níbẹ̀ nínú ara wọn ọgbọ́dọ̀ jẹ́ kí tọmọ tiẹ̀ yàtọ̀ torí pé tọ̀ ló rìn ìfẹ́ àwọn sàádé ìfẹ́ àwọn àfà kí ni ó jẹ́ kí lè ọ̀rọ̀ lọ́rùn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé man sarrahu an yuhibba Allah wa rasulahu falyaqra al-Qur'an fil mushaf. ẹni bá fẹ́ kí ìfẹ́ ọba adẹ́dà àti tòjíṣẹ́ lásìlá àṣìlá kó rin ilẹ̀ lọ́kàn òun kó máa gbé kà tí ọkàn bá dàrú gbogbo ẹ̀ wọ́n fẹ́ rí bákan ṣàlù àlágbé kùránì máa kà ṣáma bọ́ọ̀n bá ń ṣe ń kà sí lọ ọlọ́run ó balẹ̀ sí o ò tí ì rí pé nǹkan báyìí lọ o but confidence wípé ọkàn rẹ tiẹ̀ balẹ̀ ọkọ̀ọ̀kọ̀ wà ń bẹ̀ náà eyín solution Maka, kà dìde kà gbé kà òfin jẹ́ pé kò sí oṣù oríire láàyè tó tó Ramadan kò sígbà tí wọ́n ń ka Quran láàyè tó tó sùn Ramadan kò sígbà táwọn èèyàn ń kóra aró fún bàjẹ́ láyé tó tó sùn Ramadan ìpáyà ọlọ́run bá ti máa ń rinlẹ̀ láyé tó tó sùn Ramadan kò sígbà tí ọba adẹ́dà máa ń sànú ẹ̀dá láti gbádùn ààrẹ láyé tó tó rọmọdá ṣéun bí ṣéun yóò kà bó ṣe jẹ́ pé kò sígbà tó rí ibú máa ṣẹlẹ̀ láyé tó tó sùn Christmas gbogbo àjálù àjálù orí burúkú gbogbo ẹ̀ àsìkò tí máa ṣẹlẹ̀ kí ló fà. ọkọ ìlú takhadha Allahu walada ọba adẹ́dà ní subhana wọ́n lọ́ba adẹ́dà ó bímọ ọba ní mímọ́ ń bẹ fún òun kọjá pé kó wọn bímọ fún tí wọ́n sọ òun takadu samawati yatafattarna wa tanshaqqu al-ardu wa takhiddu al-jibal adda ń bọ̀ sọ yìí pé kadijitun ṣe an idda ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ọ̀rọ̀ tó burú jáà ibi tó burú dé sámà fẹ́ máa fàya ilẹ̀ fẹ́ máa máa sán àwọn àpáta òkè wọ́n fẹ́ẹ́ máa kù bí èlùbọ́ torí pé wọ́n ju ọmọ mọ́ ọba adẹ́dà subhanahu wa ta'ala. ajẹ́kílẹ̀ yìí nílẹ̀ ìṣesí àwọn sọ́làf àwọn ẹni retí wọ́n ti kọjá lọ tọba adẹ́dà ti jáwé pé wọ́n pegedé wọ́n ti jèrè kí wọ́n tó lọ ń bí tó ti jáwé rẹ̀ lé wọn lọ́wọ́ a máa fi kọ́ kó fi máa mọ̀ wípé a ní format aláwọn tó yẹ ká jọ tó bá jóbìnrin ni kí ló bá dẹ́dà sọ lẹ́nu òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam ó ní khairu nisa'il alamin arba'a àwọn tó dáa jù lẹ́dà nínú àwọn obìnrin ayé o tó dẹ̀ pé láwọn náà wọ́n dáa ó ní mẹ́rin ni wọ́n. Onye Mariam ya anabi Isa sallallahu ala nabiyina wa alayhi. kí ló ṣẹlẹ̀ ó dó pẹ̀lú tawhid ó dẹ̀ kọrọ arú ó ní ifa ó ní tìjú ó ní wà ó ní ṣe dáadáa kìí ṣaṣa kìí ṣe nàbì so obìnrin tó bá fẹ́ kí ayé òun ó dáa kọ́run òun ọmọ dàrú kó ṣe kí ni kó ṣọ́kòkò rẹ̀ kó ṣe dáadáa kó má ṣe ṣìnà kó má ṣe wà nítìjú kó ṣọ́kòkò rẹ̀. kí lọ́ba adé ra fi júwe rẹ̀ ó ní ọ̀pá òfin wa mọ́ wọ́n dẹ̀ dúró déédéé kì í ṣèyàn kéèyàn látara ọba adẹ́dá yà Asia aleyhisselam ọ wà lábẹ́ ẹni tó burú jù nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tani Firaun ó burú jù Iblis lọ nígbà tí Iblis lé òun ló ń dá jù ṣe bí ẹ̀dẹ́ èèyàn ẹ̀dání bíi tiẹ̀ ló ló ń dá jù lọ but Firaun kí ló sọ ọ̀nà àná èmi ni ọba yín ọba tó dá yín tó lékè subhanallah dáa ó pè mara rẹ̀ pòun ló ń dẹ́dà ògédègbè rọ kò sí rọ tó burú tó ó wà lábẹ́ rẹ̀ kò ṣe bàjẹ́ ó kóra ó dẹ̀ ṣe dáadáa ní sọ pé tọ́ba dẹ́dà bá wá ó wá ń wà lábẹ́ pàwò èèyàn ìwọ náà wá ń ṣe bí ń ṣe ń ṣe rárá o gbọ́dọ̀ dúró déédéé ni títí tọ́ba adẹ́dẹ́ ó fi kó ọ yọ ó dùn déédéé. ìdúró báwọn ọgbà sùúrù kò sí ní tí ọgbà sùúrù ẹni tí ó sórí igbó ṣe sùúrù ẹni tí ó sórí ire fàáhara ohun gan lọ́yẹ kó kún mọ́ sùúrù kó kún fún sùúrù jù torí pé kíni ìgbẹ̀yìn á dùn ìgbẹ̀yìn rẹ̀ ó dùn ìgbẹ̀yìn ẹni tí ó sórí ibú ńkọ́ ìyà agbére. ọmọ ìyá lóbìnrin ó ti bímọ bíi mẹ́fà. ọkọ̀ wọn pé bùkátà ni àṣetáni bá fẹ́ lọ́ba sálọ ọ sálọ brọ́dà ọ sálọ wọ́n bá sọ fọ́ yàwó so le kóraró lọ́wọ́ kóraró ọdẹ kóraró wọ́n ní kọ́ máa bẹ́ lọ́wọ́ ntọ́ yẹ kó se tọ́jẹ́ pé túrú rẹ̀ ni ọba adẹ́dà ó sì mú wa kọ́ba adẹ́dà kó direct ẹ̀ sí ọlọ́dọ̀ straight ọlọ́run bá tẹ̀sí bẹ́ẹ̀ ọtọ́ àwọn ọmọ yẹn ọtọ́ wọn ó ṣe gbogbo ẹ̀ gbàtí ṣùgbọ́n máa ṣàdúrà fún ọfẹ́ ìtọ́dún mẹ́ta lọ́wọ́ jẹun yó lọ́wọ́ jẹun dé ọwọ́ ń bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ pẹ̀lẹ́kún wọ́n yàn àwọn èèyàn wá ah, kí lọ́mọ àyà ṣe lóbìnrin onítọ̀ àmọ́ náà tẹ́ gbélé mi lọ ẹgbà nǹkan yín padà o tẹ́lẹ̀ gbàtẹ́ sí lára wọn gbogbo tó ń bá ń fẹ́ ṣe òun máa ń gbàyọ̀ǹda lọ́dọ̀ bàbá òun ni wọ́n dẹ̀ ń kún òun lọ́wọ́ pé káwọn ọmọ ìmọ̀ yàyà kuyà ẹ chẹ́kì ilé ike wọn ẹ chẹ́kì ilé ìwé wọn ẹ chẹ́kì gbogbo wọn ẹ sáré wọn tí wọ́n rìnrìn àbùkù ntẹ́ sá fún nù àwa dúró tọba adẹ́dá o kò dẹ̀ lé wa ká tọ ẹgbà máa náà o o bu sẹ́kún sí mi ọmọbìnrin yẹn wá kúrò níyàwó wá di mọ́mì ó di mọ́mì tó fẹ́ bá sọ̀rọ̀ gan ẹ̀rù ọmọ torí pé kí kò fi ọba adẹ́dà síbi tọ́ wà mà qadara Allah haqqa má sọ pé torí pé ẹnìkan ń ṣe ó ń ṣe bàjẹ́ ìwọ náà ó wá fẹ́ láà ọjọ́kùnrin ọjọ́bìnrin hmm, ṣọ́ ìwọ tiẹ̀ ẹ̀kọ́ kí wọ́n fẹ́ kà á ní ìyá wa Àsíyà ni ó dẹ̀ dúró déédéé òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ní Khadija ọmọ òwò ilé ìgbà tí ó sọ wípé Àsíyà kí lòjíṣẹ́ náà sọ́lá sọ ó ní imra'atu Fir'aun làwọn afáàfin sọ pé a lè pe ìyàwó mọ́kọ mrs bá a ṣe lè pe miss tó jẹ́ pé bàbá rẹ̀ la pè mọ́ a lè pe mọ́ ọkọ rẹ̀ náà torí pé kí ni ẹni tó burú jù nínú ẹ̀dá ta ni ọ̀dọ̀ ọ̀dọ̀ èèyàn fìràún ni nínú àwọn tó dáa jù nínú ẹ̀dá obìnrin ló bá dẹ́dà pè pé kò sí bàjẹ́ ń bẹ̀ bá a bá dẹ̀ a lè pe méjèèjì papọ̀ tí wọ́n máa ń fi hyphen sí i pé ọmọ lágbájá ìyàwó lágbájá èyíkéyìí ọmọ lágbájá Rukaya ọmọ Sulaiman Miss Rukaya ọmọ Sulaiman ọ̀pẹ́ kìí ṣe èdè wa àṣà kínní òyìnbó ni but kìí ṣe ṣẹ́rọ́ ni wọ́n pa wípé ọmọ lágbájá ni kìí ṣe wọ́n ní ok mrs ìyàwó lágbájá ṣẹ́rọ ni wọ́n pa nọ́sítàmù yẹn so wrong kò wrong ok wọ́n fẹ́ gbé méjèèjì bọ́ síta wọ́n ní ìyàwó abdullah wọ́n wá sí áfíìsì wọ́n ní àbí wọ́n sọ pé ní lẹ́sẹ̀ máa ṣe ṣé wọ́n kúrọ́ láà so unnecessary unnecessary wrangling ni àwọn èèyàn ń ṣe lórí tí ò tí ò tó wàhálà tó yẹ pé òṣùwọ̀n ṣẹ̀ríà ti ń bẹ ńlẹ̀ táàbì ṣe kínní táàbì rọra àwọn nǹkan wọn àwa but káàlẹ́ tí ò rẹ̀ sájà ayapa torí kẹ́lẹ́ bá a mọ̀ wá sọ́tọ̀ ẹ̀yìn ẹ̀ dá wa ẹ̀yìn ẹ̀ dá wa kì ṣe dá wa abẹ́dẹ̀. kí la Khadija ṣe alayhi salam ó dúró déédéé. náà ok ó dúró déédéé gbogbo tí èèyàn ṣe é fún ọkọ tọkàn ọkọ fi balẹ̀ ló ṣe fójìṣẹ́ náà sọ́lá àlọ́ sọ́lá ọba adẹ́dàdẹ́ dá láàrin òfin jẹ́ pé obìnrin tó bá fẹ́ jèrè nílé ọkọ yóò ṣe bẹ́ẹ̀ tọkọ ọba dúró déédéé ọba ọ̀dà láàrin torí kì í ṣàbòsí tọba dóde fanima máa sọ pé torí kò pé kò dó dédé ìwọ náà wá àádé ẹ̀dá mi lógun máa fọ lẹ́yìn láà islam ọ̀fà igba yín bí khuruj ni ní ìsìn ọ̀rọ̀ ẹgbẹ́ torí pé ìjọba òsè kínní kan ìwọ àdẹ̀kínní à gbogbo ohun tíjọba ní ni ó fi crush ẹ̀ ó dẹ̀ àṣegbédè ni kò sí ní tí ó èèyàn mùsùlùmí. àti Fatima ọmọ Muhammad sallallahu alayhi wa sallam yàwá Khadija òun nìkan ó kó dajì torí dídúró déédéé nínú ilé àwọn ìyàwó wa àwọn ọmọ wa ìtàn máa fún wọn kàrí ìtàn ẹni rẹ tọba adẹ́dà ti gbà wọ́n lẹ́rú kí wọ́n tó lọ́ǹbì ìyàwó Khadija ìyàwó Aisha ọba adẹ́dà ọ̀ràn màláìka sójìṣẹ́ náà fúnra àṣánà yìí pé mọ̀ ń sálámà sí wọn o ṣé agídí ni wọ́n fi ni wọ́n fi achieve ẹ̀ láà wọ́n dúró déédéé ni obìnrin ó dúró déédéé ọkùnrin náà ó dúró déédéé kí kádàrà bá wá dé òòlóbìnrin tó dúró déédéé bẹ́ẹ̀ ìwọ ni náà má wàá yá má wàá di tiẹ̀ ọmọ yìí pé egbò tiẹ̀ lélẹ́yìí tó jẹ́ pé ó mójútó láti ṣe kínni láti wòsàn. tó gbìyànjú lé lórí ọmọ bẹlọ́n fún ọmọ fàmárà ọmọ ṣe wáàsí fún ntí ọba adẹ́dá yẹn sí ọ lágbàdànù ọmọ ṣe ó fi ṣe kínni ó fi wojú rí ọba adẹ́dá ó lè jẹ́ pé àwọn òbí ọ̀gbẹ́sìn yìí èyí ń ṣe excuse wípé kó wá ṣìwàwù sí wọn lá ó fún wọn lẹ́tọ̀ọ́ wọn. ntúṣe tó ṣe dáadáa sí ọ àtẹ̀ntí ò ṣe dáadáa sí ọ kì í sẹ́yìn ni ó dìtámì ìwọ tí òun jẹ́ kó o ṣe dáadáa nítorí pé ọba adẹ́dàá pàṣẹ dáadáa kò sí ní tí máa mélèyìn rọrùn ìtàn àwọn ẹni rẹ tí wọ́n ti kọjá lọ àwọn salaf èèyàn máa listen sí wọn àwọn sàbí rọdẹ́lá àná àwọn tabi'in rọdẹ́lá rahimahumullah àwọn tí a tún tẹ̀lé wọn gbogbo eléyìí ìtàn wọn láàmà kanú lé. a gbọ́dọ̀ súnmọ́ bì kí nìyẹn ibi tó dáa jù lórílẹ̀ a gbọ́dọ̀ jẹ́ kí àwọn ẹbí wa àwọn ọmọ wa àwa gan a jìnnà síbẹ̀ níbo ni masajid wọ́n wà kírun masjid ntọ́ba rújú ẹ̀rẹ̀ ẹ̀fẹ̀ ẹ gbìyànjú lórí masajid yìí kó fi dúró lójú ọ̀nà kí wọ́n má bàa ṣe sọ́di ntí ọba adẹ́dẹ́ ò gbé kalẹ̀ fún. fẹ̀yìn ní masajid lillah tọba adẹ́dà ní àwọn mọ́ṣáláṣí àfi máa pèpè sẹ́sìn àfi máa tún ọpọlọ ṣe àfi máa tún ìgbésí ayé ṣe ni kọ́ọ̀mù ó má bàjẹ́ ló fi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ olùdarí rẹ̀ wọ́n jẹ́ àwọn tó jẹ́ pé kí ni wọ́n lè jẹ́ ẹni tí ó tọ́yàn sọ́nà tá a mọ̀ wọ́n ọba adẹ́dà wa ṣe ní kádàrá àwọn tí wọn ò tọ́ sí wọn bá wà ń bẹ̀ á mú sùúrù pẹ̀lú wọn àwọn ò ṣe dáadáa á dẹ̀ mọ bẹ́ẹ̀ lọ́n fún wọn tọba adẹ́dà ó fi bá wa yí wọn padà. gbàtó jìṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làǹṣẹ́ pé man amẹ́ nẹ́ẹ̀sà fatamma sọ̀láta wàásọ̀ bẹ́ẹ̀ lọ́kùtà fọlẹ́hùn wọlẹ́hùn wọ́n mẹ́ni ń tọ́kọ̀sọ̀ mi ń dálìkà ṣẹ́ẹ́n fọlẹ́hùn wàhálẹ́ yìí ẹni tó bá kírun fáwọn èèyàn ó kí sásìkò ó dẹ̀ kí bó ṣe yẹ kó pé yóò gbà ládàá àwọn jàmá náà gbà dáadáa ẹnikẹ́ni tó bá jẹ́ ìmáàmù tó bá jẹ́ tó bá jẹ̀bi ọ̀kan kan nínú tá a kà kalẹ̀ kò kírun sásìkò kò kí déédéé kò kí dáadáa àwọn jama ó gbà ládàá òun ni ó gbẹ̀ṣẹ̀ rẹ̀. ọba aláìdá fi yẹn lọ́lẹ̀ ó fi yẹn lọ́lẹ̀ ọba aláìdá fi lọ́lẹ̀ gbogbo bá ṣe solve any problem ó ti wà ńlẹ̀ tí èèyàn ò fi ní mú tọpọlọ tiẹ̀ wá ó ti wà ńlẹ̀. o ò ní bá wọn darapọ̀ mọ́ art but o ò ní o ò dẹ̀ ní yapa ní yapa tí ó ni ó ṣe ní pínni bẹ̀lẹ̀ hikma hasana pẹ̀lú ọgbọ́n àtòyè àti wáàsí àìdákẹ́ ọpọtàkì àwọn sàádé wọ́n ti ní wàhálà tó ju eléyìí lọ rí wọ́n kírun lẹ́yìn wọ́n suba ṣùgbọ́n àní rákà mẹ́rin wọ́n dẹ̀ tẹ̀lé. ọwọ́ àṣetán níjọ́ kan ń gbò kí ó ní. ṣé mo fi kún fún yín wọ́n ní òní kò tí fi kún kèésò nílò tí fi kún àìmọye tó ti fi kún tó ti fi kún tó ti fi kún bàbá dọ̀n àwọn òní ìyapa tí ó fi wá dá wàhálà lẹ̀ gbàtà bá dọ̀n ó lẹ̀ ó rò níwájú ọba adẹ́dà ṣé kò ní lọ yọ lọ gbogbo wa ni ọ lọ àlìkíyàmù ó kó wa pọ̀ ọba adẹ́dà yọmọ túbúlẹ̀ sẹ́ráyẹ̀ tásìrí òtù olúkálukú yọ wá ṣàkáǹtì gbogbo bó bá ṣe lólé ayé ń bí ló fi jẹ́ pé kò sábù kò sí wàhálà ń bẹ̀ kó olúkálukú ó tètè di dáadáa láti sìn kó tó dijọ́ mahadum kitab la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha wa wajadu ma amilu hadira kó tó dijọ́ yìí kó olúkálukú ó tètè tòtí iqra kitabaka kafa bi nafsika alayka al-yawma hasiba ọba adẹ́dá ni mọ̀ ní tẹ́dà fainama ya'tadi li nafsi wa man subhanallah kò sí wàhálà mi gbogbo eléyìí á jẹ́ kí ọmọ máa mọ̀ wípé ayé mi wà tá a lè ṣàkáǹtì ìyá ọmọ bẹ́ẹ̀ yóò lògbèsè ayé rẹ̀ bẹ́ẹ̀ bàbá náà ó lò bẹ́ẹ̀ wọ́n fi lọ́lẹ̀ látara fífi eléyìí lọ́lẹ̀ lọ́ba adẹ́dẹ́ ó fi dá sọ̀rọ̀ wọn ní dídá sí tọ́ ojú wọn ò ní já. kí ni yìí àpọ́nlé ẹ̀yẹ fún mùsùlùmí wàhálà dé o ní Allah ó ní mo ti gbọ́ mọ́ sọ̀rọ̀ àpọ́nlé mùsùlùmí náà àpọ́nlé iyì ẹ̀yẹ mùsùlùmí nù kí ni ó fi rinlẹ̀ fẹ́dà gbogbo ń tọ́ bá ń jẹ́ nú lé tọ́ ń wọ̀ tó mu bó ṣe lè wù kó kéré tó jẹ́ kó dá lórí halal torí tí ó bá jẹ́ haram consequences rẹ̀ ìmọ̀ lórí rẹ̀ lórí ìyàwó tàbí lórí ọmọ kò ní rọrùn. kò ọba adéde ó tì í ntí yẹn bá dá lórí haram kọ padà síbi tí haramu máa ń lọ níbo ni iná ìṣesí tí ò ní ni tí ó fìdí wípé jágajá ah, kí ló ń ṣẹlẹ̀ àní kọ́ kìntìn jẹ gbàtọ́ sọ pé istahyi min Allah haqqa al-haya ẹ tijú ọba adẹ́dà bó ṣe kẹ́ ẹ tijú rẹ̀ wọ́n ní à ń tijú rẹ̀ wọ́n ní ara man istahya min Allah haqqa al-haya falyahfaz ar-ra'sa wa ma wa'a ẹni tó ń bá ń tijú ọba adẹ́dà bó ṣe yẹ kó tì í kó ṣọ́ orí rẹ̀ àti nítorí kójọ bíi kíni ẹnu etí ojú ọpọlọ àkídà rẹ tàwíìdì rẹ kọ́ yanjú ṣọ́ọ̀rọ̀ sọ jẹ́ kí ìdákẹ́ rẹ ọ̀pọ̀ ju ọ̀rọ̀ tó ń sọ lọ ọ̀rọ̀ tó ń bá ń sọ tí ìbá tí í ṣe torí tọba adẹ́dà kóra ró fún un kìí ṣe yẹn nìkan ṣe ṣọ́ntì ń gba ẹnu rẹ kọjá. ọ̀kan nínú àwọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó jẹun ó wá yó ó wá síwájú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó wá gúnfẹ̀ kẹrẹrẹ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní gbé ẹnu ẹ̀ sọ̀hún pẹ̀lú ìfẹ́ rẹ̀ ó jẹun yó débi wípé wọ́n wá ń gúnfẹ̀ báyìí ayọ̀ ayé ebi ijó gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmàmà ni ló fi sọ yí pé kò sí ní kòǹgò wẹ́à kọ̀ńténà téèyàn máa ń fìlì láyé tó jẹ́ pé ewu ni torí bí ikùn tankosi rárá sean tó jẹ olóto fún ọ ntọ́ jẹ ní fẹ́sífẹ́sí tí ó kóra rẹ ló tó fi lè ṣèbádà má dára ó jẹ́ halal ọwọ́ tarabọ̀ wọn jẹ́ eh, ṣebí halal ni rárá ó jẹ́ halal gan ó ní jẹ́ níwọ̀ntúnwọ̀nsì kọ́ ọ jẹ́ kó o fi mọ níbàwọ̀n nìkan ó ní fi àyè lẹ̀ fún oúnjẹ fún àyè lẹ̀ fún mímu fún àyè fún mímí tó ń bá rọra ń ṣe báwọn tẹ́bi ń bá wá ń pa ọ́ tí ń jẹ́ kí o fẹ́ wá mú ebi kúò ní wípé torí pé o fẹ́ kára rẹ̀ kó ní kìmí láti ṣe kíni láti sin lọ́hùn so ìjẹ́ rẹ àti imú rẹ yóò so mọ́ kíni yóò so mẹ́sìn yóò jẹ́ ìbáàdà. hikmati mẹ́mbẹ́ ọ̀jẹun àfìgbà tí ti ń pa ọ́ a jẹ́ pé kìí ṣe pé torí kan ló ń dẹ̀ fi ń jẹun torí kó o lè fi ní okun ara láti fi ṣèbáàdà so ìjẹ́ mímú rẹ ó ti sopọ̀ mọ́ kíni ó ti sopọ̀ mẹ́sìn so ò tayọ àlà òun ṣe níwọ̀ntúnwọ̀nsì. nínú ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká nínú Ramadan kìí ṣe wípé ọwọ́ afẹ́ sínú gbogbo ń tó tí ì rí jẹ tẹ́lẹ̀ ọwọ́ afẹ́ parí ẹ̀ sí sínú kí ni ó ara rẹ̀ wúwo tó ti wúwo òní lè ṣe kíámù lẹ́yìn tó ọdẹ mà dosage tí wọ́n fẹ́ kí Ramadan ó ṣe lára méjèèjì yẹn gbọ́dọ̀ kún torí pé kíni tó bá gbẹ̀ndẹ̀ alikiyama òjíṣẹ́ náà ní asọ́wò àwẹ̀ yóò ṣì pẹ̀fẹ́ tí ń gbà ọba mi mi ì jẹ́ lọ́sàn-án torí tiẹ̀ bá ń foríjì kùránì bá ń foríjì méjèèjì gbọ́dọ̀ papọ̀ ni kíṣẹ́ yẹn tó lè ṣe ọ̀wá ní lè dìde lóru tó o bá sọ tó ń jẹ tó o bá sọ tó ń sọ tó o sọ ìwòsí rẹ tó o kọ̀ǹtírólù ara rẹ pẹ̀lú òkè ìròrí ìsọ̀rọ̀sí ìṣesí ìgbọ́rọ̀sí ní tó ń kó sínú ni a fi fẹ́ pé tí wọ́n bá ti pè tásìkò oòrùn bá ti wọ̀ tètè wá nǹkan kan sẹ́nu bó ṣe lè wò kó kéré tó má jẹ́ ọ̀pọ̀ kó o fi lè kí magrib sásìkò kí méjèèjì ó lè bá a papọ̀ o tètè sínú o dẹ̀ tún tètè kí magrib kó o fi ní okun ara láti kí tọ́ráwì tí o fi ní di wípé ń bọ̀ ọba jẹ́ tán ara wà wúwo àti dìde kí tarawí ò ní rọrùn rárá ṣe ní fẹ́sífẹ́sí ọ̀la àlàáfíà ó lòkun ara láti fi sẹ̀sì. sáárì òjíṣẹ́ lọ́sọ́lá àlọ́sọ́lá nínú ìyàtọ̀ tí ń bẹ nínú àwẹ̀ wa àtàwọn tí wọ́n ti kọjá lọ torí kí lọ́sọ̀ ó ní kútìbà alaykumu siyam kama kútìbà ala alladhina min qablikum kì í sẹ́yìn ni wọ́n nìkan ni wọ́n ṣe fún àwọn tí wọ́n kọjá lọ gan wọ́n sáàwẹ̀ lọ́rùn àyàn fún wọn bọ̀tí ń yàtọ̀ bálùwàlà wa ṣe yàtọ̀ bírun wa ṣe yàtọ̀ hajj wa yàtọ̀ gbogbo nǹkan wa lọ yàtọ̀ ní ti dáadáa torí pé kí ni ìjọ kóre tán níjọ Islam ìjọ mùsùlùmí kí ló sọ wọn làwọn la kẹ́yìndé àwa làgbà àwa lolórí bá a ṣe jó lórí tá a ṣe kòńgẹ́ láyé náà láà ṣe kòńgẹ́ lọ́run ọjọ́ jumá ni wọ́n ní kí wọ́n wá yahudi ṣì wọ́n mú sátidé nasara ṣì wọ́n mú sunday ọba adẹ́dà ó jẹ́ káwọn ṣe kòńgẹ́ rẹ̀ kòńgẹ́ kíni kòńgẹ́ ọjọ́ jumá. bá a ṣe ṣe kòńgẹ́ láyé bẹ́ẹ̀ náà láà ṣe kòńgẹ́ lọ́run wọ́n gbọ́dọ̀ tẹ̀lé wa lẹ́yìn ni ẹ̀yìn ni wọ́n máa tọ̀ wá tó ṣiṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làǹṣẹ́. òfìjẹ́ pé ìṣesí wọ ọjọ́ tí wọ́n ó ní àwọn màláíkà ọba adẹ́dà ó kó wọn jọ ní sí àsìkò sàárì. Si kí wọ́n máa tọrọ ọ̀kẹ́ àtìgbẹ̀ fún aláwẹ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá fẹ́lẹ́ ń sọ pé tafaharu ẹ jẹ sààrì kódà ó rí nǹkan kan jẹ omi lórí mu ọba adẹ́dọ̀ fàlùbáríkà sí tí ó fi ràn ọ́ ṣe láti fi rọ àwẹ̀ rẹ rọ ọ́ lọ́rùn láti gbà wẹ̀ pèsè pé kájókòó ká gààkì rárá tó bá tún gààkì àní lè dìde ṣèbádà fún fọjúrì àwọn yòókù náà kí ni ó tọ́lẹ̀tì lílọ rẹpẹtẹ ní ọ̀mọ̀dà tó bá ti ń dà báwọn àní rójúṣe ìbáda níwọ̀ntúnwọ̀nsì ní kọ́ídà tí mùsùlùmí fi jẹun kí ni kọ́ídà yẹn àyè fóúnjẹ àyè fómi àyè tí fún mímí tí ọ̀kan òfin ní pàkan lára ọba adẹ́dà èyí ò lọ́ba adẹ́dà máa ń fàlùbáríkà sí nínú jẹun mùsùlùmí kì í ṣe wípé à àjẹlé ìjẹlé ìjẹlé ìjẹlé ìjẹlé yẹ láà mùsùlùmí pẹ̀lú eléyìí ẹni tó rí jẹ gan nínú àwẹ̀ yóò fi wá mọ̀ pé a nǹkan làwọn tí wọn ò rí jẹ tí wọn ò ní nǹkan ni wọ́n ń fi torí ẹni tó rí jẹ ọgọ́rọ̀ wọn ò ṣe basmala gan kí wọn tó jẹun dépò pínpín àwọn bá jẹun tán wọn wà ṣe amdala torí yóò máa wò pé kí ló ń fẹ́ fi ṣe ó ti débẹ̀ fún ṣùgbọ́n ẹni tó rí jẹ yóò kàn ra basmala láti ṣe torí pé ó ń fẹ́ kí ọba arẹ́rẹ́ ó pèsè the next one tó bá dẹ̀ jẹ́ tó tètè ṣàlámdùlà torí ó ń fẹ́ ó fẹ́ gba tuntun. ẹnitórí jẹ ọba adẹ́dẹ́ ó pàkíyèsí ẹ̀ pẹ̀lú àwẹ̀ látara abẹ́ kíní òbí yóò jẹ́ ọmọ náwó síta torí pé kíní kìí ṣe pé wọ́n nílé léyìí òun náà mọ̀ bí í torí ńgbà mi ọ sàrí dáadáa lóòótọ́ tọba adẹ́dàá bá fẹ́ fi àwẹ̀ dán ọ wò <laughs> <laughs> ó à lòjíṣẹ́ náà àṣàlá fi sọ pé ni'ma suhurul mu'min àtọ́màtà ètò dáa jù fún sáàrí olùgbàgbọ́ òdodo dàbínú mélòó lọ fẹ́ jẹ tó wà fi yógà kì mélòó lọ fẹ́ jẹ ní dàbínú tó fi yógà kì níbi tí yán àmàlà wà àti toast bread. Huh? mélòó dàbínú lọ fẹ́ jẹ tó fi ló gàkì rẹ̀ ni'ma suhurul mu'min at-tamar ètò dájú ní sáàrì fọ́nùgbàgbọ́ òdodo ó ní dàbínú ọjẹ tako bọ́yọ̀ ọjẹ twenty bàbá rẹ̀ ti jẹ́nà tó ti mú mi sí bàbá ti lo bí àwọn méjì wọn ń bọ̀ lọ́lọ́ ọlọ́ tọ́lẹ̀tẹ̀ ọmọ pé ó ti tán nìyẹn wàá dán o yọ̀yẹ̀ ẹlẹ́nu torí pé kíni ọlá àlùbáríkà àní nínú àwọn àfáwà tó jẹ́ pé fún odindi bí ogún ọdún sí ọgbọ̀n ọdún ní ti fi ń jẹ sàárè mu kò sí ẹni tó lálàáfíà tó nu gbogbo wa kò dẹ̀sẹ̀ tó ní ìkìní okun ara láti ṣe ìbádà tó pẹ̀lú gbogbo eléyìí o jọ <laughs> kẹtakẹta ní parí Kùránì nínú Ramadan torí kò sí extra weight àti extra waste nínú sísítẹ̀mù rẹ̀ gbogbo eléyìí ni ká sùn òjíṣẹ́ lásọ̀lá àṣọlá ni fọlíyà fàzọlùbá tọ́nà wà máa há wa ẹni tó bá ń tijú ọlọ́run ọba bó ṣe yẹ kó tì kó ṣọ́ inú rẹ̀ ikùn àti ní kí ló kójọ abẹ́ ẹni tí ebi ń pa kò ní rí kò ní ro tíkùn rẹ̀ ò yó dáadáa tó ní ó ro kíní. gbogbo ẹ ó ti rọ gbogbo ẹni ó ti kú yọọ máa wo ni pé eh, àní ká sì bá dàka ká máa lọ bí tá a lọ. kẹ́mu sùn wọn tọba adẹ́dà ti gbé lẹ̀ fún wa. a ṣe ni a ṣe níwọ̀ntúnwọ̀nsì bójúṣe náà sàrà sàlám sí gbàwẹ̀ ló fi jẹ́ wípé pẹ̀lú àwẹ̀ ẹnu ní kíkóró. zikir kiraatul Qur'an ara ó ní kúkóró kó ní bí ìbàjẹ́ ìròrí náà yóò mọ̀ Qur'an yóò wá rí bí dúró sí èèyàn wá di àtúnbí bọ́ba adẹ́dà bó ṣe fẹ́ kwari. eléyìí ni tọ́sọ́nà fún wa ní bá a ṣe fèsì Ramadan tá a fi kóore inú rẹ̀ tó rọrùn òjíṣẹ́ náà fúlà lọ sọ́nà pé á ó ti jìnnà sórí ire tẹfẹ́tẹfẹ́ ẹni tí Ramadan sojú ẹ̀mí rẹ̀ tí ò wá rí opportunity láti fi rí ìkẹ́ látọ̀dọ̀ ọba adẹ́dà á ó ti jìnnà. torí pé kíni oṣù Ramadan lé báyìí ìpolongo wà láti sánmọ̀ ni ìwọ tó ń ṣèbàjẹ́ kóra lọ ìwọ tó fẹ́ ṣe rere ọyá múra sí ìwọ tó fẹ́ ná nǹkan ọyá tètè mú wá kọ́ ọ wá gba àti pèlè ẹ̀san tó ò lè rí nígbà míì mọ́ ó ti ẹ̀sẹ̀ sójú ẹ̀mí rẹ alhamdulilayi ọ̀yá lo opportunity yẹn láti fi ṣe kíni láti fi súnmọ́ bá a dẹ́dà dáadáa kí ọwọ́ ètò ọbaun tí ó fi tún tẹ̀yìn ṣe títí wájú náà ò fi ní bàjẹ́ gbogbo ohun tó ṣe kódà lórí ìmọ̀ ṣàlá ìkẹrí halkọ̀ tí ń bọ̀ kọ́lọ̀ ń ṣọ́ àjùbá náà lọ bóòlù jíṣẹ́ ńlá sàlàsílàm ṣe é gbà á láti pé àfẹ́ róṣù àróṣù àfẹ́ jẹsàárì àjẹsàárì bóò ní ṣe ń lo òru rẹ̀ bí ó ní ṣe ń lo ọ̀sán rẹ̀ ó múmú láyà àwọn sàádé àwọn ẹni ire tó kọjá lọ débi wípé ọ̀gọ̀ọ̀rọ̀ wọn nínú àwẹ̀ inú mọ́ṣáláṣí ni wọ́n mọ̀ ń sá sí wọ́n láwọn ọ̀fẹ́ ṣe nǹkan tí ó wà á pọ́ńṣọ̀ àwẹ̀ àwọn tóró jíṣẹ́ lásìlá àṣìlám ní aṣọ òmòjò náà torí òjíṣẹ́ ńlá ní gàgà ó ní àwẹ̀ tí yẹn bá fẹ́ jagun yàtọ̀ pé nǹkan kan lèyàn fi máa ń dí gàgà kọ́wọ́ ọ̀tá mọ́ báyìí á ti blọ́ọ̀kì ẹ̀ ó ní bá àwẹ̀ ṣe jẹ́ nu tá a lọ tá a tà fi ń blọ́ọ̀kì tán. kọ́mọ̀jì á sọ kọ́mọ̀jì á se, ṣe kọ́mọ̀jì á sì rò tí ó fi di wípé ààrẹ wa yóò wà mẹ́hẹ̀ẹ́ tí òfin ní jẹ́ kó ṣe tí a fẹ́ kó ṣe kí ni tí a fẹ́ ká ṣe takwa torí pẹ̀lú takwa ó ní kí ni láàfin rálì jẹ́ náà wò. takwa ni ó jẹ́ rálì jẹ́ náà wò àwẹ̀ fún wa ní takwa torí pé kí ni. a máa ṣe ìsọ́ọ̀bù ara wa ìsọ́ọ̀bù ṣèṣirò fúnra wa àti àti ìkó àǹtí ń wò wípé tá a bá tiẹ̀ kú nísìn kí là á fi jábọ̀ àárọ̀ bá dẹ́dà bó tá a mọ̀ pé ń wò wá à ń túnṣe ọwọ́ wa ṣe torí pé kí ni tó bá tiẹ̀ yá kọ́mọ̀dì wípé a lè múlẹ̀ mófo. àárí jẹ́ bọ̀tọ̀ owó díẹ̀ ta ní náà a fi a fi ń pọ́ ọmọlá kejì sí. Abdullahi ibn Umar radiyallahu anhu pé gbà òun gbà àwẹ̀ tàbọ̀ fẹ́ jẹun kó nìkan wá dá jẹun kọ́ mọ́ pé nìkan wá láti ta wípé ọ̀rọ̀ ajé àjọ bẹ́ẹ̀ náà sì ni ẹnikẹ́ni tó bá wá nu ilé rẹ̀ tó wá jẹ̀jẹ̀ mùrà yóò sọ fún ọ wípé ẹ má jẹ́ léyìí ọ wálé wa mọ́ o torí kìí ṣe tí wọ́n kìí ṣe bí wọ́n ṣe fi kọ́ wa pé a máa jẹun ni a máa jẹun níwọ̀ntúnwọ̀nsì torí ẹni tí ò jẹun níwọ̀ntúnwọ̀nsì oorun rẹ̀ ọ́ pọ̀ ẹjọ́ rẹ̀ ọ́ pọ̀ ẹni tí oorun rẹ̀ bá pọ̀ yóò pàdánù pípọ̀ ẹni tí ẹjọ́ rẹ̀ bá pọ̀ yóò máa sì sọ ọ́ pọ̀ ẹ̀ṣẹ̀ ó dẹ̀ máa pọ̀ fún ṣùgbọ́n ẹni tó jẹ́ pé kóra ró níbi oúnjẹ báyìí ó ti bara rẹ̀ níwọ̀ ọ̀rọ̀ tí ó so ó kéré mọ́ ló fi jẹ́ pé àwọn sálàfù àwọn ènìyàn tó kọjá lọ wọn ò gba àwọn ẹ̀gbẹ́ wọn èyí jẹun déédéé tí wọ́n bá jẹ oúnjẹ àárọ̀ wọn ò ní jẹ tọ̀sán tí wọ́n bá fẹ́ jẹ talẹ́ kan kọ́mọ́dì wípé àwọn òtún yóò tún wá di pé ebi yẹn ò ní jẹ́ ó lè jí lóru ara ọ̀rọ̀ àròkalẹ̀ wọn ó ṣe ní fẹ́sífẹ́sí nutrition wo ló fẹ́ kọ́ àwa ní bá a ṣe lólé ayé ní tó jíṣẹ́ láti gbé kalẹ̀ fún wa lódìndín. gbogbo eléyìí ni wọ́n fi ń sọ wípé ọba adẹ́dà kóra ó kórìíra akẹ́kọ̀ọ́ tó ń yọkùn ọjẹ́ débi wípé ọ̀n wá ń yọkùn ọjẹ́ débi pé ń yọkùn àfihàn nínú àwọn sálàmù náà sọ pé ah, ibi tó yóò sì ibi tó gbẹ̀ǹdù yìí kèé ṣe ibi tó yẹ kó gbẹ̀ǹdù yìí ibi tó kó nǹkan sí tó gbẹ̀ǹdù yìí ibi tó gbẹ̀ǹdù yìí kèé ṣe ibi tó yẹ kó wà nù ibi tó ń bọ̀ lọ́ yẹ kó gbẹ̀ǹdù kọ́pọ̀lọ́ yẹn ó kún fún kínní kó kún fún àgbọ́yé ẹ̀sìn tí yóò jẹ́ kí ara ó dúró déédéé tó jẹ́ yí pé ọ wà á jẹ́ olùtọ́nisọ́nà ní gbogbo ibi tó o bá wà. mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fẹ́lẹ́ ni wọ́n máa fi ń sọ yí pé Ramadan oṣù ilé ẹ̀kọ́ ni ẹ̀kọ́ gbàgbọ́ madrasatul imaniya tẹ́yìn gbọ́dọ̀ mú gbogbo ẹ̀ tán pọ̀ kí ló wá dálé lórí ìtìjú ni ìtìjú fọba adẹ́dà ọba adẹ́dà ń wò mí nítorí náà bó o láàfin ìtìjú rẹ̀ aṣọ ń tà ti ń bẹ lókè alharas wàmà hawa wàmà wà àti nítorí kójọ bíi kíni ojú sọ̀rọ̀ sí ìròrí ìgbọ́kúgbọ́ ìsọkúsọ. So ìjàkújẹ aṣọ torí kẹlẹ ò lè bá àrọ wọn lọ́rùn àwọn sálàf ẹwà ti gbayún wo àwọn sàbí ọwọ àbámọmú mọṣáṣí tí wọn bá ka Quran wọn gbọ́ wáàsí tí wọn bá gbọ́ wáàsí wọn fúnra wọn nímọ̀ràn wọn máa ṣe léyìí láti fi jẹ́ pé kí ni kí ààwẹ̀ wọn lè bá a ní kìmí. bẹ́ẹ̀ ni wọ́n máa ná náwó wọ́n máa nára ẹni tí ò ní gan díẹ̀ tó ní yọ máa struggle kóhun ó tiẹ̀ ná torí pé kíni kí ló yìí ṣe lára àzọ́là sọ <laughs> ó ní èèyàn náà ẹyọ kan ṣoṣo ó gbàwájú ẹni tó ná mẹ́wàá àtọ́gọ́rùn látara pé kíni ọmọ mi fi one thousand lẹ̀ bóyá gbogbo tó nílé two thousand ó mú one thousand lẹ̀ ṣáàfiwé ẹni tó ní one billion lé tó fún wa ní one million ṣáàfiwé one thousand nínú ibi tó ti mú yóò ta lára ju ẹni tí ọ̀nà one million lọ torí ibi tó ti mú kò tiẹ̀ mọ̀ pé mú nǹkan láti fi gbà á níyànjú pé kí ni bá a bá ṣe sacrifice tó pẹ̀lú ń tà ná bẹ́ẹ̀ ni ládàá rẹ̀ ó ṣe pọ̀ tó. pé a ah, <laughs> àkáǹtì rẹ̀ ni mo fi sí kí ló dẹ̀ sọ ó ní ntí ẹ bá ná lójú ọ̀nà ọlọ́run ọba kò sí nǹkan kan tẹ́ ẹ ná yọ rọ́pò rẹ̀ sọ̀hánàlá ló fi jẹ́ pé bó ṣe léwu kó kéré mọ́ èyàn ò ní fi ṣeré pàápàá jùlọ nínú oṣù Ramadan láti ṣe pé kíni láti ti nǹkan síta òjíṣẹ́ náà sáà sálàm fi sọ yìí pé ẹni tí wọ́n bá fẹ́ ta sí nínú oṣù Ramadan gan kó kóra ró kọ́ńra rẹ̀ létí kódà ẹ̀rọ ẹni tó fẹ́ ta sí létí oṣù Ramadan ti ń bọ̀ yìí oríṣiríṣi tafasiri la máa gbọ́ aṣọra òṣùwọ̀n tá a fi tú ọ̀rọ̀ ọba adẹ́dà ó ti wà ńlẹ̀ kí ló ṣùwọ̀n kùránì lákọ̀ọ́kọ́ fi tú kùránì á tún àwọn òní níbo ni kùránì ẹ wá ìmọ̀ kùránì èyí tá à fi ń tu àti èyí tí à ń fi ń lò ó kò sí àyà kan tó sọ̀kalẹ̀ tí ọba adẹ́dáwò ti ṣe fún òjíṣẹ́ lásìlàsílà bí ó ṣe lò bí ó ṣe tù ń bo láti mọ̀ ìṣesí àwọn sàábí òjíṣẹ́ lásìlàsílà wọ́n dẹ̀bi léèrè ta ló dáa jù lẹ́dà ní bá a ṣe lo Qur'an tá a fi ṣoríire pẹ̀lú rẹ̀ káàfi ní jẹ̀yà níwájú ọlọ́run ọba ó lè mí ni òjíṣẹ́ náà sọ́la ó lè mí ni ó ní àtàwọn sábẹ́ẹ̀lì wọn ò ní sọ nǹkan tí wọn ò rí wọn láwọn tán tún tẹ̀lé wọn kí ló túmọ̀ sí wọn àwọn tí wọn gba kéwú lọ́wọ́ wọn ó ní àtàwọn tó tún tẹ̀lé wọn àtàwọn tó tún tẹ̀lé wọn lọ́ba dákẹ́. Ìmáàmù Malik rahimahullah rahmatulahi wa sallam sọ pé tẹ́nìkan bá sọ ọ̀rọ̀ kan tàbó tú nǹkan kan a gbé lọ sí àsìkò tí òjíṣẹ́ lọ́sà àṣìlám dákọ̀ yìí a fi ṣe àfàsìkò yẹn ṣe àjọ tá a fi jọ tó bá bá mu bẹ́ẹ̀ ni tó bá yapa sí àdánù eléyìí ni wọ́n ń pè ní sàlàfíyà tẹ́nìkan bá ń sọ fún ọ wípé pátì kan ni àwọn gúrùpù kan ni àwọn kinní kan ni irọ́ lèyìn ìṣesí sálàfù sọ́ọ̀lì tó túmọ̀ sí ni pé àwọn ẹni retí wọn kọjá lọ lórí dáadáa níbi àgbọ́yé Qur'an bójì sẹ́nọ́sílà àlọ́sẹ́là ń ṣe tú táwọn sàábé mú lò tí wọ́n ń bọ̀ wá tí ń bọ̀ wá tó dé ògóńgó ìpele kẹta àwọn èèyàn tí wọ́n gba kéwu níwájú àwọn ẹni rẹ̀ tó túmọ̀ sí ni. eléyìí ni òṣùwọ̀n téèyàn fi lò gbèsè ayé tí èèyàn fi ṣílẹ̀ ayé lò kọ́ba adẹ́rẹ́ àmọ́jà ṣìlò kófò òdodo hàn gẹ́gẹ́ bí òdodo kó jẹ́ àlè tẹ̀lé kó fi irọ́ hàn wá gẹ́gẹ́ bí irọ́ kó jẹ́ àlè sáǹdì rẹ̀ kó wá ṣe wá ní ògbóǹtarìgì nínú àwọn ẹni rẹ̀ ní Umar bin Khattab radiyallahu anhu ní wọ́n fi ṣàdúrà àwọn ẹni gbogbo gbà Allahumma arina al-haqqa fòdodo hàn mí gẹ́gẹ́ bí òdodo warzuqni ittiba jẹ́ ń tẹ̀lé ọ̀tọ̀ ni kéèyàn mọ òdodo ọ̀tọ̀ ni kéèyàn tẹ̀lé àwọn náà kà á rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kò múlò ìmúlòdẹ̀ ni ìtẹ̀lódodo wàrí ni bàtìlà bàtìlà ni wòlùsùkù ni ìṣìnàbà fi ń tí èso dodo hàn mí ní rọ jẹ́ ń lè sákòndì rẹ̀ wàlá àtẹ̀jẹ́ alḥàkàn mọ̀tẹ́bí sàn àlẹ́ yàfa òdòlẹ̀ má jẹ́ kí òdodo dojúrú mọ́ mi lọ́wọ́ kí n wá sọnù kí n má tẹ̀lé mu a ah, kò lè sọ tẹ̀ lè sọ lè wo láàtẹ̀lé báyìí ẹ̀ ẹ̀ má jẹ́ ọ dojúrú mọ́ mi lọ́wọ́ jẹ́ ń lè máa ròdùn pé ẹ̀ ah, eléyìí lọ́nà eléyìí nígbẹ̀ wọ̀jì á ní lilmuttaqina imama ṣe mí ní aṣíwájú nínú àwọn tí ń páyà rẹ̀ àwọn wo ni ń páyà ọba rẹ̀ dà àwọn tí wọ́n ń tẹ̀lé òfin rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fi rán òjíṣẹ́ sallallahu alaihi táwọn sàábé wa mú lò. eléyìí pàtàkì ní gbogbo ìgbà tẹnibọdì bá sọ̀rọ̀ ntàbí sòsùnwọn rẹ̀ tẹnibọdì bá ṣe nǹkan kan ntàbí sòsùnwọn rẹ̀ tẹnibọdì máa múrò rí wá ntàbí sòsùnwọn rẹ̀ ni làwọn afáàfin sọ pé ọwọ́ rẹ̀ ní náwà o ọwọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ náà ló fi dáa bẹ́ẹ̀ náà dẹ̀ ni ọwọ́ rẹ̀ náà wà. ọwọ́ rẹ ló fi tira rẹ sí. òjíṣẹ́ lọ́sọ̀ àṣàlámù dẹ̀ ti sọ fún aṣíwájú kí ló sọ ó ní inna hadha al-Qur'an shafi'un mushaffa' taari agbẹjọ́rò ní gbogbo ẹnikẹ́ni tó bá bá gbẹjọ́rò olúwa ó yege ó ní máhìlù musaddaq. aṣòdodo ni kọ̀ọ̀rányà odindi òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá tí wọ́n bá jẹun nílé rẹ̀ tán wọ́n ó dúró ó dẹ̀ yẹ kí wọ́n máa lọ ara ní ní àwọn ìyàwó ní àwọn aráalé ṣùgbọ́n ń tijú kí ló ṣẹlẹ̀ kúránì dá torí kọ̀ọ̀rányà kí ló bá rẹ̀ So? ó ní arípò ń tijú wallahu la yastahi min alhaq àwọn ọba adẹ́dà sí wẹ̀ àtijú ẹnì kankan láti sòdodo tí wọn bá ti jẹ nǹkan kólúkálukọ gbalẹ̀ rẹ̀ lọ subhanallah ọ̀pọ̀ bá ń lọ rẹpẹtẹ. ọ̀pọ̀ máa ń lọ rẹpẹtẹ tọba adédè ó dàtí pé ẹ ẹṣẹ báyìí. òjíṣẹ́ lásán àṣìlá wọn sọ pé man ja'alahu amama ẹni tó bá gbé Qur'an síwájú pé ntí kùránì bá sọ lòun ọmọ tẹ̀lé bójìṣẹ́ lọ́sàá àṣálàn ti ṣàlàyé rẹ̀ táwọn ẹni rí àkọ́kọ́ tí wọ́n lò tí wọ́n fi yege qadahu ila aljanna kùránì ọ̀tọ̀ sọ́nà tí ó fi rálì janna wọ̀ wa man ja'alahu wara'ahu ẹni tó bá ní rárá bó ṣe wo òun lòun ó tù torí ìfẹ́ ẹnu tàbí ìròrí kan tó yapa sí bójìṣẹ́ náà sàrà ń ṣe tu táwọn sàábẹ́ gbà ní kéwù rọ̀dí ara àánú tí wọ́n fi lọ́lẹ̀ tí lójìṣẹ́ náà sàrà sọ ó ní sáàkọ̀hu ilẹ̀ náà kùránì ó ti lọ́pọ̀npọ̀n wọ ná torí tí ọba adẹ́dà tí ò ran ni ó máa sọ ntọ́ba adẹ́dà ọ̀ran ni ó máa ṣe ìjọba adẹ́dà tí ò sọ ni ó máa sọ yóò wá sírò látara bẹ́ẹ̀ yóò wá kó lójú ọ̀nà kọ́ba adẹ́dà má jẹ́ àṣìṣọ kọ́má jẹ́ àṣìrò kọ́má àṣìṣe kọ́fẹsẹ̀ wa lé náà kó jẹ́ àṣìra kọ́má dàlú aláyà kọjá bambi tó lérè ah, gbogbo ayé bá ṣe dojúrú tó kọ́lọ́ máa dojú tiwa rú ń bẹ̀ kọ́lọ́ ń jẹ ọ̀dà ń bẹ̀ eléyìí la ní ká ṣoṣo kìí lórí àgbékalẹ̀ wípé ká pe inú ilé sí òdodo àti ìmúra fún Ramadan tí ń bọ̀ yìí opportunity ni fún gbogbo wa ọkọ tí ò sí déédé ìyàwó tí ò sí déédé ọmọ tí ò sí déédé òbí tí ò ṣe déédé ọ̀gá tí ò ṣe déédé ká tún ra wa tò ká di àtúnbí ká bẹ lọ́hùn lérí ara wa al-aqilu man bada bi nafsihi ọ̀hún torí rẹ̀ pé ní kọ́kọ́ máa bẹ̀rẹ̀ pò lórí ara rẹ̀ ká pera wa sódodo ká tẹ̀lé ká bẹ lọ́hùn ọba fúnra wa kó ṣe nírọ̀rùn fún wa láti tẹ̀lé kó ṣe nírọ̀rùn fún wa láti múlò kọ́ gbà lẹ́sìn lọ́wọ́ wa kọ́ mọ́ dàlú àláyà ká wá máa bẹ̀ ẹ́ kó má ṣe wá lẹ́ni tí Ramadan ó wà á táàtún wá padà sídìí ìbàjẹ́ tá a ti gbé lẹ́tì tẹ́lẹ̀ torí pé kí ni tí ìdúró déédé lẹ́yìn Ramadan ò bá sí fún yàn gbogbo ohun tó ṣe nínú Ramadan òfo ni kílẹ̀ Nabiyullah Musa sallallahu alaihi nabiyina wa alaihi àti broda rẹ̀ nígbà wọn bẹ lọ́wọ́n ọba tán kí lọ́ba adé dà sọ fún wa ó ní qad ujibat da'watukuma gbogbo ń tẹ́ ẹgbẹ́ náà ló lórí ọba adẹ́dà ti gbà pẹ̀lú ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú kan kí ni kọ́kọ́rọ́ tọ́lọ́wọ́n bó fi fi tẹ̀yìn lọ́wọ́ fastaqima ẹ̀dúró déédéé wala tattabi'ani sabila alladhina la ya'lamu ẹ má tẹ̀lé ojúpọ̀ náà àwọn aláìmọ̀kan ẹ̀yin ti mọ̀kan ẹ mọ̀ ní tí ọ̀dà sí ń tọ́da ẹ̀dúró lórí ń tọ́da ẹ̀takú lórí rẹ̀ ní tí ọ̀dà ẹ má jẹ́ ọ̀tàn yìí ẹ yẹra fún un pẹ̀lú bẹ́ẹ̀ ọba adẹ́dà ó kú dẹ̀dẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ tọrọ kọba adẹ́dà má ṣe mọ́sàtì níta àti ìṣètà ń gbèrò pé ká ṣe ní ti dáadáa nínú Ramadan kọba adẹ́dà fi rọ̀ alọ́run ntí àti ìṣẹlẹ́ṣẹ̀ tá à ń bẹ̀ wípé kó yà wá yà nínú oṣù náà kóṣù náà kọ́lọ́ àwọn ọba Allah subhanahu wa ta'ala kó lè jìnnà sí wa ní gbogbo ọ̀nà. kó wá ṣe wá ní ẹni tí ó di àtúnbí àtúnbí ọkọ àtúnbí aya àtúnbí bàbá àtúnbí ìyá àtúnbí ọmọ àtúnbí ẹrú tó jẹ́ pé ó ń dúró de sàtífíkẹ́ẹ̀tì àlìjánná asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wọ́n ti sọ yàrá kọlá ètò ìjọba àwọn abéèrè tá bá ní. okay.

ó ní accident ó wá di wàhálà fún kò rí owó tí ó fi tọ́jú ara rẹ̀ owó yẹn ó pọ̀ díẹ̀ kò dẹ̀ pọ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ju bí two hundred and fifty thousand naira lọ ah, Christian ó wá wá pé ẹ torí Ọlọ́run ẹ ràn án ṣe kóhun lálàáfíà. ìkìlọ̀ tí òjíṣẹ́ lásán àṣàlándẹ̀ fún wa ni wípé ẹ má sọ ara yín nìkan lẹ́sìn dáadáa sí tẹmọ̀pẹ́yìn náà lágbòye tẹ́lẹ̀ àrí nínú wa tó yẹ pé òun lè ṣe mùsùlùmí tẹ́lẹ̀ Na kí ni ìròyìn tó jíṣẹ́ lásán àṣàlándẹ̀ ká gbé sórí ó gbogbo ẹ̀dẹ́ èèyàn fámílì ọba adẹ́dà ni tó bá wà nínú ìnira á sàpá bí ó ṣe kúrò nínú ìnira kì í ṣe torí tiẹ̀ but torí títa ni allah subhanahu wa ta'ala ó sunkún wá bá ọba adẹ́dà true wa kí ọba adẹ́dà kó ṣe ní rọrùn ìgbìyànjú tá a bá lè ṣe kó lọ́wọ́ fi ṣe sábàbí dáadáa. al'akilu man bada bi nafsi. Wọ́n bá yẹn sùn. Uh, now, so, uh, colon. No. Okay, fine, fine. Um, colon. kọ́lọ́n jẹ́ jali kọ́ṣe àwọn tó ti ṣáájú wa níbi dada. ọlọ́mọṣẹ́ wa ní èrò ẹ̀yìn wọ́n ní gbogbo ohun tí a bá ní gẹ́gẹ́ bá a sọ ẹ jọba mi kà fún yín. ká fi ran ẹrú ọlọ́run báyìí lọ́wọ́ kọ́lọ́ ń wá jọ eléyìí tí wọ́n pè wá sí ní dáadáa kọ́lọ́ ń bá fi ṣe sábàbí kì í ṣàlàáfíà nìkan but oríire táyà àti tọ̀run fóun àwọn tọ́lọ́wọ́n bá lò ń sábàbí náà kọ́lọ́ máa fi dùn ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́ jà bá ń bi tó pẹ̀lú bí wọ́n ṣe ń gbà lọ wọ́n ní àwọn tí a bá níbèrè tó jọ mọ́ ohun tá a máa ń sábà discuss ní last Sundays which is ọ̀rọ̀ lọ́kọláya ọ̀rọ̀ ètò onúlé báwo ló ṣe tọ́ káṣe lẹ́yìn báwo ló ṣe tọ́ káṣe tọ̀hún tó bá yíwọ́ báyìí báwo lèèyàn ṣe lè ṣàtúnṣe ẹ̀ tí wọ́n bá gbé wá báyìí ọ̀nà wo lèèyàn lè gbà láti lè yanjú ẹ̀ níbi àjọṣepọ̀ ọkọ àti ìyàwó kí a nọwọ́ àwọn tá a bá láwọn béèrè míì tọ́lọ́ bá ní káàyè padà wà a lè padà treat àwọn yẹn but ká fún ti inú ilé ní preference for today but àwọn tó bá ní questions inú ilé one marital two marital marital three marital àbí kò ń sọ̀rọ̀ àwẹ̀ àti sọ̀láàtì four <laughs> five six sí ìsìgbà tó ń ṣàlùwàlá lọ́wọ́ ló ti ṣẹlẹ̀. complain in number seven bẹ́ẹ̀ni sir. sọ́wọ́n aleykum atúlẹ̀. wa aleykum salaam tala barakatu. ọlọ́run tí aleykum àlàáfíà yìí. àmín. ẹ jọ nípa ọ̀rọ̀ tí ẹ̀sọ́ ń ṣe pé arábìnrin tó san ọkọ ẹ̀ létí kí ni. tó ṣe kí ni. tó san ọkọ ẹ̀ létí. bẹ́ẹ̀ni. kí ni irú ẹ̀san arábìnrin bẹ́ẹ̀. ẹ̀san rẹ̀. ẹ̀san rẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ gẹ́gẹ́ bí ọkọ kóhun tó o máa ṣàdúrà fún kọ́dẹ̀ máa pe àkíyèsí ẹ̀sìn tó yé tán pé kò yẹ kóhun ó ṣe báwọn ṣe bóbìnrin yóò bù sẹ́kùn ni ẹ̀bẹ̀ náà ni wọ́n máa bẹ̀ tó bẹ̀ kọ́ ọkàn yẹ pé kọ́kọ́ níbi ṣe ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ látara pé kínu pẹ̀lú tó ṣe kí ló fi tán lọ́dọ̀ ọba adẹ́dà ó lè jẹ́ pé sọ́dọ́kọ̀ ó lè jẹ́ pé nǹkan tí ń lò kan tó cherish ló fi ṣe sọ́dọ́kọ̀ fún ẹlòmíì tí ò ní pẹ̀lú àníyàn wípé gbogbo orú nǹkan báyìí kọ́lọ́hún ọba ó bóun ṣoògùn rẹ̀ torí ìbínú àti owú tó gbọngbọn ni ní sábà máa bẹ́ẹ̀ ni wọ́n ní kọfà níwájú káwá báyìí ó ti fún ọkọ rẹ̀ létí. naam èkejì ni pé nípa ọ̀rọ̀. ọ̀rọ̀ àlọ́ náà kì bẹ́ẹ̀ máa ń kún bẹ́ẹ̀ náà pé wèrè jẹ́ ojú ti ìyàwó rẹ̀ gan lọ. èkejì ni pé àríyànjiyàn wà lórí pèpele múbàrí. bẹ́ẹ̀ni. àwọn kan ní òṣì mákàbẹ́. kó o pé kò tọ́ súnà. ẹ pé kò sí maka iṣẹ́ rí bọ̀ ṣé pé ó wà nú ẹ̀sìn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ òjíṣẹ́ lásìlá àlàsílàm ní mímbàrí tó ní pele mẹ́ta ni tá a bá rántí hadith tí òjíṣẹ́ lásìlá àlàsílàm ṣe ami ami ami ó fẹsẹ̀ lé pèpele àkọ́kọ́ mímbàrí rẹ̀ ó ní ámì ó fẹsẹ̀ lékejì ó ní ámì ó ṣe náà ó ní ámì wọ́n wá ń bí léèrè sọ́lá àlọ́sọ́lá ń pé kí ni túmọ̀ ámì ẹ̀ ó ní Jibril aleyhisselam lọ́ba adẹ́dà rán wa ló ní wọ́n máa ṣàdúà kó jíṣẹ́ náà sọ́lá àlọ́sọ́lá máa ṣe àmì àkọ́kọ́ rẹ̀ ẹnikẹ́ni tí ó tí ò wá rí pẹ́pẹ́ ń fúrú ṣe fún wọn tí yóò fi rí àánú ọba adẹ́dà kí ọba adẹ́dà kó lè jìnnà sí oríire òjíṣẹ́ lásán islam ní àmì ẹnikẹ́ni tí wọ́n bá dákọ̀ rẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó ṣe sallallahu alaihi wa alihi wa sallam tí ó sàṣàlátù fún ẹ kọba adẹ́dà kó lè jìnnà síkẹ̀ òjíṣẹ́ lánàá àmì ẹnikẹ́ta ẹni tí Ramadan bá láyé pẹ̀lú gbogbo ntọ́ba adẹ́dà láàlẹ̀ láti fi sóríire nu Ramadan ọ wá sún gbàgbéra débi pé oṣù yẹn wá parí kọ̀ọ̀ránù ọba adẹ́dà kíkẹ́ ọlọ́run ó jìnnà sí lòun fi ṣe àmì so ó ní pèpèlè ó dẹ̀ kírun lórí rẹ̀. <clears throat> ó kírun lórí rẹ̀ tó bá dé rùkú yóò lọ rùkú lórí rẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ ṣe sùjádà yóò rìn wá sẹ́yìn yóò wá yóò wá ṣe sùjádà àwọn afá kan mú nínú eléyìí wípé tí ìbá ṣe pé ẹ̀ permissibility wà yìí pé a lè kírun níbi tó ga ká fi máa rí gbogbo bí màmú ṣe ń ṣe torí ńgbà tó ṣe tán ó ní mo ṣe léyìí ní kẹ́ ẹ fi bá a rí bí mò ń ṣe ń kírun tí ọ̀wà pàmísíbù òjíṣẹ́ lásán àsálẹ̀mù lè fi ṣe example mẹ́sìlẹ̀ lẹ́hàn ká fọwọ́ kan obìnrin olóbìnrin haramu ni torí kí lójíṣẹ́ lásán àsálẹ̀mù sọ ó ní kéèyàn mú òyà kéèyàn tìbọná òyà rin kí wọ́n wá máa fi kóńbù ara èèyàn Ọ rọrùn ju wípé kéèyàn fọwọ́ kan obìnrin tí ò lẹ́tọ̀ọ́ sí lọ so possible kó yìí ṣe náà sọ́nà wa fọwọ́ kan obìnrin tí à lẹ́tọ̀ọ́ sí sọ pé nítòun gbà lérò ní kò possible àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n sọ wípé tí ì bá ṣe pé wà òjíṣẹ́ náà sọ́nà mò ní ṣe yẹn kan wà níbi báwọn kejì rí ọ wá fà kú o sàbẹ tó ń dẹ̀ ń ṣáájú irun náà tẹ̀lé gba wọn wá kírun tán ó ní ọ̀ràn ni wípé wọ́n máa ń kọ̀ fún wa wípé ká wà níbi tó ga ju tàwọn tá à ń ṣáájú fún lọ sàbẹ yẹn nítorí pé mo rántí náà mo fi tẹ̀lé ọ so ti yé báyìí nìsín ok a rí nínú àwọn àfáà tí wọ́n mú wípé ẹ̀kọ́ yẹn a kọ́ torí wípé n dáa jù ni but kò túmọ̀ sí pé wọn ò lè ṣe pàápàá jùlọ kí àwọn tí wọ́n ń kírun lẹ́yìn imam kí wọ́n fi mọ gbogbo bí imam ṣe ń ṣe ètò ti dáa jù tó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ẹ̀rí òní kíkì ìpele má wà ń bẹ̀ ìlànà ń pariwo ní gbogbo ìgbà wípé kí wọ́n wú eléyìí kù ń bẹ̀. Ah, tíbomi ìgajì lè lọ but bó ṣe lè wù kọ́ kó flat ní tó dáa jù tí ẹ̀rí wá fún nù kọ́mọ̀sì ń bẹ̀ ní tẹ́rì wá fún. a ti sọ fún àfa bricklayer kó kó mú cost wá ń dá ìgbà ní láti gbà yín táwa ti mú cost wá tá a ṣètò tá a sọ fún ẹni tí ọba adẹ́dàá ṣe ní sábàbí pé ó fi kọ́ bí pé wáò. Wow owó rẹ̀ kọ́ọ̀sì ni engineer ti dúró tí ó wù torí èmi ti fẹ́ ṣe é rí tí wọ́n ní ah, bàbá ẹ mú sùúrù ẹ jẹ́ ká fi tó létí náà wọ́n lè fi tó létí ó ní kán torí ọlọ́run bá kán fún òní sùúrù díẹ̀ tọ̀ sùúrù yẹn ó ti wá fẹ́ di nǹkan mi báyìí náà thirty seven thousand kásẹ̀ ní fifty wọ́n ní gbogbo ohun tí ó cost ju fifty thousand naira lọ but n táwọn sọnù àwọn ò tún yẹ̀ wò torí mo mọ ẹrú ọlọ́run ọba tó lọ́n fi ṣe sábàbí gbígbé bí kalẹ̀ yóò fẹ́ sítándàdì tí abágbékó ń bẹ̀ tí ò ní mú àbùjẹkù wá tí gbogbo ẹ̀ ọ̀nà máa padà so àwọn tí wọ́n ṣe course nísìnyí wọ́n ní roughly bíi fifty thousand naira àtúnpà àwọn míì náà fi kọ́mọ̀ fi di wípé iṣẹ́ bíi náà nu tí èèyàn bá ń bá irú àwọn báyẹn tayò èèyàn ṣe fínífíní ni tí òfin ní dìbìtì pé ẹ kàn ṣe gbogbo ẹ̀ bó tí òfin ní mú àbùkù tàbí bàjẹ́ wá so àwọn engineers kan ti mú cost wá ná àtún àwọn engineers tó kú náà bí ọ̀rọ̀ health issue náà ni tí Dr. Abdulhakeem Sheko ní bá mú view wá sọ pé tó Dr. Deranti owó ti ewu funfun lórí iṣẹ́ kí n tún ni yóò dẹ̀ corroborate àní bẹ́ẹ̀ ni lóòótọ́ yóò dẹ̀ tún ṣàlàyé mi tó tún ṣe kínní àfọ̀pẹ́ fún ọba adẹ́dà tí ó fi wọ́n kẹwàá kọ́ máa tí wọ́n bú wa kọ́mọ́dé gbà wọ́n lọ́wọ́ wa nísìn. a ní àwọn engineers bá tún consult wọn. inshallah al before Ramadan àwọn kankan ṣe pẹ̀lú ògbọ́lọ́. now um, láti ọ̀dọ̀ àwọn obìnrin sà. now wọ́n ní ǹjẹ́ ó necessary pé kí ìyàwó kó sọ fọ́kọ ẹ̀ kó tó ṣe kó tó dájọ́ kótó. kótó karabọ àjọ ó fẹ́ báwọn èèyàn dájọ. ọbẹ̀ ta torí tó bá di wàhálà tán tí <laughs> tó bá di wàhálà tán kọ́ má di wípé ta ló sọ fún. then ẹlẹ́kejì wọ́n ní ǹjẹ́ ládà kankan wà pàtó fún pé téèyàn bá pa ọmọ ńlé. bẹ́ẹ̀ni ìbéèrè ni wípé ṣé ládà kan wà pàtó tíyẹn bá pa ọmọ lé alwazaq ìyá wa Aisha radhiyallahu anha wọ́n rí tó mú kọ̀pá sẹ́gbẹ̀ẹ́ kan ẹni tó wá rí wá béèrè lọ́wọ́ rẹ̀ ìyá wa ìwọ lẹ́ni tó ń fi lé ìṣe o ó ní mò ń fi ń pa ọmọ lé ah, ọmọ lé kẹ ẹ fi ń pa ọmọ lé kí lọ ọmọ lé ṣe ó ní òjíṣẹ́ lọ́sọ̀lá àṣìlám ní tá a bá rí ká pa á ẹni tó bá rí pa lẹ́ẹ̀kan yóò gba àádọ́rin láadáa seventy ìyẹn seventy láadáa ẹni tó ṣe dáadáa òfin mọ́ níbẹ̀ yẹn ó nítorí pé ńgbà tí wọ́n ju bàbá àgbàgbọ́ anábìwa Ibrahim sallallahu alaihi nabi na wàhálẹ́ tí wọ́n jù síná gbogbo àwọn ẹranko yòókù sá ṣùgbọ́n ọmọ ilé ń fẹ́ ná látara bẹ́ẹ̀ lòjíṣẹ́ náà ìṣe tó ṣeun ibikíbi tá a bá ti rí ká máa pa ó dẹ̀ ní aburú tí máa ń fà mú inú ilé tó pọ̀ gan níbi àwùjọ oríṣiríṣi àrùn tí máa ń cause tó wà establish so ládàá wà fún pípa rẹ̀ health uh, advantage náà dẹ̀ tún wà fún pípa rẹ̀. náà ètò kéré jù nínú ládàá yẹn ní seventy iṣẹ́ rẹ̀ náà na sọ̀rọ̀ na bẹ́ẹ̀ ni wà lórí rẹ̀ kí yẹn rí palẹ̀ kan dọ́rbà na orí lẹ́yìn ó sọ tó o bá sọ orí rẹ̀ kò túmọ̀ sí torí wípé ọba rẹ̀ rẹ̀ sàwà pípa ló ní apá sátì ẹ̀ ti paná àgbàládé yìí. torí pé àtẹ̀lé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ohun tí wọn ládàá wá wẹ̀ ọwọ́ rẹ̀ lọ́wọ́ kọ́mọ̀sì dùn wá. Assalamu alaikum. Wa alaikum salaam. wọ́n ní pé kò sí ìfipámúni ṣe ẹ̀sìn kò sí ìfipámúni ṣe ẹ̀sìn. bẹ́ẹ̀ni àlàyé ni àlàyé ni bọ̀dọ̀ ní ètẹ́yìn ó fipá múyàn lé lórí bí irun bí irun ọmọ tó bá ti wọ ọmọ ọdún méje a máa pálàṣẹ àti kírun tó bá di mẹ́wàá tí ò bá kírun á yọ ẹgbà sí ìyàwó tí ò bá kírun á kàn pa lórí irun ọkọ tí ò bá kírun ìyàwó rẹ̀ ó bá fa wàhálà nínú wàhálà tí ó bá fà ní wípé o ò ní súnmọ́ mi o tó bá bà ń lẹ̀ rárá àfa ẹ̀ lọ kírun tó eyín ò ní tí ìpa àwọn nǹkan bá ń bá àwọn ìpa wà lórí rẹ̀. ó ti ìyẹn clear bẹ́ẹ̀ yẹn lórí wípé ohun tí ara alẹ́ bá ṣe yálà ìyàwó àbí ọmọ tó bá ṣe tó bá kù díẹ̀ káàtó ọrùn ọ̀rọ̀ ọkọ ló wà tí wọ́n dẹ̀ wá sọ pé o lè fipá mú mi ṣe súnà. ó lè mú kó fipá mú sí. ó lè fipá mú sí. torí kò ní lajú lẹ̀ kí àwọn ohun ọmọ wọná yóò fipá mu sí but yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ntí ìbá ti ṣe ọ̀ràn yàn tó jẹ́ wípé àìṣe òmù yẹn jáde kúrò nínú ẹ̀sìn yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀. ó dí wọn pẹ̀lẹ́ wo lèèyàn lè ṣe pẹ̀lú ara létí anípe kó máa. ó ní àwọn nǹkan kan tó jẹ́ pé ṣíṣe fún kì í ṣọ̀ràn yàn ó wá béèrè á èyí ní kí n ṣe iná kì í ṣọ̀ràn yẹn bí súnà yẹn náà tó ní mo ní kó tèmi náà gbọ́ níyànjú lórí bí ṣọ̀ràn so èmi náà lè ṣe léyìí. àwọn súnà kan wà pé pé tí èèwò bá ṣe ó máa wàhálà máa wà fún yìí. bẹ́ẹ̀ni súnà èèyàn ti jẹ́ àtẹ̀gùn fún ìtọ́jú ara yàn èèyàn gbọ́dọ̀ ìṣàlù alákẹ́yìn tó sùn ni ńlá ni against gbogbo satanic evil, kì í ṣe pé kéèyàn tó sùn nìkan kéèyàn máa wà ní àwàlà àlùwàlà ń gbogbo gbà kì í jẹ́ kí àwọn nǹkan burúkú bíi jíìnì kankan yẹn kí wọ́n ráàyè torí pé kí ni ó ti fortify wọ́ọ̀lù defence ẹ̀ bí ò tiẹ̀ tí ì máa rántí máa ṣe àwọn ascam ó tiẹ̀ wà ní àlùwàlà yẹn àbúlá ni tó bá wá ń ṣe ascam uh, wall of defence yẹn yóò wá strong ju yóò wá strong sí gan ibi tó dẹ̀ rọrùn dé kọ́tà lè yé ṣe dandan kọ́ yá àtìkù sí tọ́ba jẹ́ ayé àtìkù sí ọ̀bẹ ta kejì dandan kọ́ jẹ́ igbe suratul class àti ma all the time tọ́ba jẹ́ yẹn náà ọ̀bẹ ta tó máa ń ṣe la ilaha illallah wahdahu la sharika lahu lahul wa lahul hamdu ìwọ̀ ìmìtì wọ́n wà lákùnrin ṣe nǹkan dé la ilaha illallah wahdahu la lahu lahul wọ́n lọ́wọ́ alhamdu wa wàhálà kó lè ṣe nǹkan yìí tí ó tiẹ̀ fàdé òpin báyẹn kí ló ń ṣiṣẹ́ náà sàrà sọ́nà sọ. ó ní yọ pa ẹ̀ṣẹ̀ ọgọ́rùn-ún rẹ tí yẹn bá ṣe ọgọ́rùn-ún yóò fún yẹn ní ládàá ọgọ́rùn yóò fún yẹn lágbègà lọ́nà ọgọ́rùn yóò yà yẹn yóò fún yẹn ní ààbò kó o nínú aburú àwọn àlìjànú àti èèyàn lọ́nà ọgọ́rùn so gbogbo àwọn nǹkan wọ̀nyí fún ààbò ara wa ni kìí ṣe hisni ni asid fortified fortress ni fún olùgbàgbọ́ òdodo commonwealth torí tí aburú bá ti fẹ́ ṣẹlẹ̀ kí ni kọ́kọ́ máa ń fọwọ́ bà ìgbàgbọ́ tí ìgbàgbọ́ bá rẹ̀ ti bọ́ inna lillahi wa inna ilayhi raji'un. ibi tí mo lọ ilé. ara lítà tó ń a lọ àsálátù tó ń lọ àsálátù náà tó ń lọ sí alukọ bẹ́ẹ̀ni àwa ni pé ok ẹni ká ṣe sùúrù àwa ṣe sùúrù sùúrù yẹn ẹ̀mí ò gbé ó dà èmi láláṣẹ ẹ má lọ àsálátù mọ́ wọn ti lọ àsálátù mọ́ ṣùgbọ́n alukọ ah, mi ò lọ́mọ́ wọn sọ wọn sọ wọn ti ṣe wá ṣe but gbogbo àti wá ti yá báyìí excuse náà máa mú wa ǹjẹ́ tí èèyàn bá dẹ̀ pressurize you ó máa bí unnecessary ó máa bí kúkú unnecessary issues. ó lè bí kúkú. a kò lè bí kúkú inshallah. ó lè alhamdulilayi jazakallah khair barakallah fi. tí ó wá lè bí unnecessary ó máa wú oríṣiríṣi nǹkan sílẹ̀ tí àwọn wò pé ah ẹ̀mí mi ò dẹ̀ gbé gbogbo àwọn ọkọ yẹn ìyẹ́ ó lè wá decide lọ́kàn pé okay let her be since she has choose let let her be since she has choose that way. rárá tí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ òní tán lè kànáà ọ̀rọ̀ wọn gba sùúrù ọ̀rọ̀ wọn gba sùúrù gan ọmọ bẹ́lọ̀ fún un tí ìbẹ́lọ̀ bá rẹ̀ yẹn bá pọ̀ pàápàá jùlọ ní àsìkò sàárì tàbí nínú sùjádà rẹ̀ àwa ti ṣe tán o wàá kàn gbọ́ lójijì ni alcohol yìí tẹ́ ń wí yẹn náà ẹ̀jẹ̀ á lọ o àwọn ilẹ̀ à ń dúró de o yóò ṣẹlẹ̀ sórí kéèyàn má fi pé bóyá mo láṣẹ àbí mo lè fọgbọ́n ṣe nìkan ọ̀rọ̀ wọn gba kéèyàn bẹ́ẹ̀ lọ́n tiwọn àtàwọn àtọmọdé tíntínní ni wọ́n fi ṣẹ́ra wọn ọmọdé ò séyọ kúkú sí lọ títí tó bá ló fi wàdùwàdù ṣe lòjíṣẹ́ láàásùlà ń fi lo gbólóhùn yẹn ó ní bí ẹ̀fọn hà gbígbun ni ọ gbọ́dọ̀ fílẹ̀ láì straighten ṣùgbọ́n tó o bá fi wàdùwàdù straighten rẹ̀ kí ló ní yóò ṣẹlẹ̀ ó ní yóò kàn án so tó wáyé pé àwáwí ni ọmọ wí tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ láti aago mẹ́rin èyí tẹ́ ẹ bá ti pò láòtà aago mẹ́rin yẹn wọ aago méje pẹ̀lú dọ́à àti gbogbo ẹ̀ yóò ṣiṣẹ́ tested ni kí gbogbo ohun tí mò ń sọ yìí and certified àwọn ọ̀gọ̀rọ̀ àwọn sisters tẹ̀ ń rí nísìn tẹ́ ẹ̀ wá ń wò wọ́n bí ìgbà tó jẹ́ pé níwájú àwọn sàbí òjíṣẹ́ lára sálàm ni wọ́n ti gba kéwú níbi tí wọ́n dáa dé ẹ mọ ojú tí àwọn ọkọ wọn ti fi winá tí wọ́n ti fi gbé èéfín tí wọ́n ti fi gbọ́ oríṣiríṣi kó tó di pé wọ́n dà bí wọ́n ṣe dà iṣu tó jinlẹ̀ ń wo ẹ̀ wò bí tẹ́ ti ń koná bọ̀ iná tí ń lẹ ẹsẹ̀ ẹ̀dẹ̀rẹ̀ yẹn ẹ̀bẹ̀ lọ́n ti kó fún yín kò kí iṣu náà lè jiná dáadáa. asalaamu aleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah. ala ma fún yín lálàáfíà. àmì àtẹ̀yìn náà. kwẹ́sà tí mo fẹ́ béèrè ni pé ogún wà ń lẹ̀ ogún àwọn ẹbí àti àwọn ọmọ pàtì kan ni wọ́n sọ pé àwọn fẹ́ pín lágídí pẹ̀lú ìdúgi awárí kan nínú bóyá yàwó àbọ́mọ tó sọ pé rárá o ẹ fi ìsìláàmù pín ah. àmọ́ ọlọ́run ò jí kí títí ẹ borí torí pé wọ́n pọ̀ jù lọ ṣé o lè sọ pé mo fún yín. rárá tó bá fún wọn ó tún kún wọn àìlágbọ̀ọ́yé lọ́wọ́ ṣọ́ọ̀dẹ̀ mọ̀ yí pé iyọ̀ ní owó àti material benefit yẹn iyọ̀ ní ló fi jẹ́ pé sheikh islam ibn Taymiyyah rahimahullah rahmatawasa ló fi sọ yí pé tóbi bá jẹ́ kèfèrí gan tí a lẹ́tọ̀ sí láti pín ogún rẹ̀ tá a bá ń wò wípé yín tí ó jáde sí àwọn yòókù lọ́wọ́ tí wọ́n jẹ́ kèfèrí yóò ṣọ̀mùṣọ̀mù débi wípé wọ́n fi terrorize wa ká gba ìpín tiwa ń bẹ̀ láti fi dín terrorism wọn kù to understand sọmọ torí pé owó tí ó lè ṣe tó lè dálẹ̀ kìí ṣe kékeré á gbà but way out kan tá a lè ṣe ni wípé tó bá jẹ́ pé wọ́n pín nídìí ìṣẹ̀rẹ́ à ṣe ń nípìn ṣòtò àbójúlọ tí ọba tó kò sí wàhálà tó bá ṣe géèdè rẹ̀ nìyàmà tí ò bá tó bá jù lọ òkè òní ká fi ṣe isla láàrin bọ́yá ẹbí tàbáwọn kan tí wọ́n lágbọ́yé tí a fi ń ta fún yẹn tá a fi kún àgbọ́yé rẹ̀ lọ́wọ́ tóun náà fi lé lẹ́nu ọ̀rọ̀. jazakumullahu khairan. Assalamu alaikum. Wàlúkù sàràtù. Ó ti bọ́ sí àlọ́wọ́ náà. Ọlọ́run jẹ́ ká rí ń pẹ́ lórí dáadáa. Àmì lórí àmì àtẹ̀yìn náà. Ẹ ìbéèrè tí mo fẹ́ béèrè sà. Àwọn ọmọ ìyá mẹ́rin kan wà. Wọ́n dẹ̀ unite dáadáa. Ọkùnrin làwọn mẹ́rẹ̀ẹ̀rin. Wọ́n dẹ̀ gbẹ́sìn yìí. Wọ́n gbẹ́yìn sí yìí. Nà alhamdulillah. Wọ́n dẹ̀ máa ń kọ ìbàjẹ́ fúnra wọn. Nà. Àwọn ìyàwó wọn náà wá kọ pí ẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n jọ máa ń jókòó wọ́n máa ń sọ̀rọ̀ wọ́n máa ń ṣe dáadáa táwọn bá jókòó tó máa ń ṣe mítìn àwọn náà máa ń kóra wọn jọ àwọn náà máa ń kọ ìbàjẹ́ fúnra wọn tabarẹ́ni tó bá fẹ́ tajàgẹ̀ wọ́n máa ń pè é padà wọ́n wá ìkan nínú wọn ọmọ ẹ̀ wá fẹ́ lọ ṣèyàwó ó fẹ́ ṣe nìka ọkùnrin àbóbìnrin ọkùnrin ó fẹ́ fẹ́yàwó ó fẹ́ fẹ́yàwó wọ́n fẹ́ lọ sílùú àwọn mẹ́rẹ̀ẹ̀rin wá sọ wípé wọ́n wá kóra wọn jọ wọ́n ń dáwó wọ́n náà fẹ́ wọ̀ọ́rú aṣọ kan náà lo ah. ìjáàbù kan náà àwọn obìnrin mẹ́rẹ̀ẹ̀rin yẹn ǹjọ́ lẹ́tọ̀ọ́ sà. ǹdèjọ́ lẹ́tọ̀ọ́ kọ́ njarí tó ta kò. bẹ́ẹ̀ni sà lẹ́fẹ́ béèrè. bẹ́ẹ̀ni. kò sí tó ta kò ń gbàdọ̀ pé kì í ṣe pé wọ́n pọn dandan rẹ̀ léra wọn lórí wọ́n kàn fẹ́ fi kò sí tó burú mẹ́rin. bẹ́ẹ̀ni ẹ̀sàkúnlá sàmàlíkùn àmùtùlà. wa aleykum salaam tula. aláǹjá rí gbẹ́sà. àmì lóye dáadáa. question ti tèmi sàn ni pé ẹni tí màmá ẹ̀ ti gbé sílẹ̀ tipẹ́ tí wọ́n sẹ̀ gan kò tọ́. màmá rẹ̀ gbé e lẹ̀. náà. ó lọ lọ́kọ mi. bẹ́ẹ̀ni. náà. ìgbà tí ọmọ ẹ wá dàgbà tó lọ́kọ ó fẹ́ mùsùlùmí. ọkùnrin fẹ́ mùsùlùmí lóbìnrin. bẹ́ẹ̀ni. náà. obìnrin ni obìnrin ni ó wá fẹ́ ọkọ tó jẹ́ mùsùlùmí. bàtú fọkọ mùsùlùmí màmá yẹn ò lọ́wọ́ sí. màmá rẹ̀ o. kò lọ́wọ́ sí. débi pé ó fẹ́ máa decide lórí wọn ṣùgbọ́n bàbá yẹn ó ní ẹni tó òun fẹ́ kọ́ òun fẹ́ nìyẹn. ọfẹ ó ní òun ọ̀fẹ́ kí ọmọ òun dàbí bó ṣe bí ìyá rẹ̀ ṣe dà. bẹ́ẹ̀ni. ọwọ́ á ní kó fẹ́ ẹ lẹ́sìn. bẹ́ẹ̀ni. na. torí kírísítẹ́nì màmá. ok kírísítẹ́nì màmá. Eh. ok kò wá kò fi bẹ́ẹ̀ láìpẹ́ mọ́ màmá ọgbà ni. torí pé màmá ò ní òṣùwọ̀n tí bàbá ní lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni. òṣùwọ̀n tí bàbá dẹ̀ ní lọ́wọ́ ó ń lo òṣùwọ̀n tó péye bẹ́ẹ̀ ni. ìdí tá à fi ń là báyìí nígbà míì despite wípé ìyá jẹ́ ẹni tí ẹ̀ ṣe mùsùlùmí òṣùwọ̀n lè wà lọ́wọ́ rẹ̀ torí instant wà. ìyá ìṣe mùsùlùmá ó wá rí ọmọbìnrin kan bí ọmọ ọ̀rẹ́ rẹ̀ ni ọ̀rẹ́ ẹ̀ mùsùlùmá gbogbo òṣè sí ọmọbìnrin yẹn á ó wù ó lẹ́kọ̀ọ́ ó ní dáadáa ó lẹ́sìn ó ní gbogbo ẹ̀ pé peléke rẹ̀ ọlọ́run tún fi nǹkan kan tá so ẹni tó jẹ́ tí ìṣe mùsùlùmí kìrìyó yìí òun ló wá bá ọmọ ọ̀rẹ́ rẹ̀ tọrọ mùsùlùmí yìí fún mùsùlùmí míì tó jẹ́ pé òun dúró déédéé àwọn òbí dẹ̀ takò wọ́n takò wípé rárá àwọn bójúbójú àwọn oníkíní kan àwọn ọmọ tó fáìn báyìí wọ́n á lọ ọlọ́dún ń bora ó ń torí sí nǹkan kan báyìí àwọn mùsùlùmí ni ẹ ń sọ báwọn ẹni tó dẹ̀ jẹ́ kèfèrí ní ń sọ wípé ọmọbìnrin tó yẹ irú ọmọkùnrin tẹlẹ́sìn yìí nìyí. bẹ́ẹ̀ni ọwọ́ di iṣu nínú àná <laughs> bá dẹ́ta dá sí i pé rárá ok màá ṣe bàbá fáwọn méjèèjì ọmọ mi làwọn méjèèjì ọmọbìnrin gbẹ́sìn yìí ọmọ mi ni bàbá rẹ ló ọmọ rẹ ni lóòótọ́ ọmọkùnrin náà mo ní a ọmọ mi lòun náà wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní so ẹ̀já wọ ẹ̀tíwálẹ̀ ọ̀nà wa ọ̀pápọ̀ pẹ̀lú tí ẹ jẹ́ ká ṣe bá àwa ṣe máa ń ṣe náà fi yọ̀ǹda pé àwọn èèyàn rẹ̀ àwọn èèyàn sísà ń sọ pé ọmọ tó fàìn báyìí ó wá lọ olóòlọ́sibora ẹ̀ lójú àwọn èèyàn ọmọkùnrin náà wọ́n sọ yí pé ó ṣe jẹ́ pé boríborí lọ́wọ́ fẹ́ lọ́fẹ́ mùsùlùmí ni wọ́n àwọn ni wọ́n dẹ̀ ń ṣe wọ́n ràn wọ́n ràn yìí so ó lè fi sí ẹni side bẹ́ẹ̀ eh, pé wọ́n jẹ́ christian yẹn kò mí nìyí pé eh, ẹlòmíì lè jẹ́ mùsùlùmí tó jẹ́ pé wọ́n ràn wọ́n ràn yẹn máa bó ṣe bọ́ sí nísìnyí alhamdulilah bàbá alágbọ̀ọ́yé ó dẹ̀ fẹ́ kọ́ mọ̀ òun fẹ́ alágbọ̀ọ́yé ẹ̀ tí ẹ̀yẹn ní òsẹ̀. ìgbẹ́ ọmọ títọ́ náà ni. ọkọ àtìyàwó wọn kíkọ̀ ṣẹlẹ̀ láàrin wọn ọmọdé wà láàrin wọn bàbá wọn wí pé òun ọgbọ̀mọ ìyá ní rárá rárá ẹni tó bá lẹ́sìn jù nínú wọn tó jẹ́ wípé ríre àwọn ọmọ yẹn ni ò ní jẹ́ káwọn ọmọ ó dìdàkudà òun ni ọmọ máa dúró lọ́dọ̀ rẹ̀ tó bá yẹ pé ìyá ni fẹ̀níìmà tó bá yẹ pé bàbá ni fẹ̀níìmà kìí ṣe pé torí pé òjíṣẹ́ náà sára sílám sọ pé tí ò bá tí ì lọ́kọ kóstódì wà fún ọmọbìnrin bó tó bá ti lọ́kọ bàbá ni ó ní kóstódì bẹ́ẹ̀ ni tí bàbá yẹn bá yanjú torí bàbá tó jíṣẹ́ náà sára sílám sọ. bàbá dáadáa gbàyùn ni tó jẹ́ pé ẹ̀sìn ni wọ́n dúró lé lórí wọ́n dẹ̀ mọ̀ tí wọ́n ń ṣe bọ́dí bàbá pàwọ̀ tó ń wò yí pé òun kàn fẹ́ fi dá lára òun tó ń lò lẹ̀ tó òun fẹ́ gbọ́mọ òun kò lè rí nǹkan kan gbà ṣẹ́rẹ́ án nà. nǹkan tó wá ṣe dẹ̀fà ni pé màmá yẹn wá ń fi ẹ̀tọ́ ọmọ yẹn dùn. ọmọ wo ń bẹ ọmọkùnrin. ọmọbìnrin yẹn. kí lẹ̀tọ́ tó ní. látara pé bàbá wọn ti kú. ok. nǹkan tó wá wà ní tó jẹ́ ẹ̀tọ́ ọmọ yẹn kan fún ọmọ yẹn wá ní òfẹ́ kọ màmá òun ní ìyá ẹ̀. ọfẹ. ọfẹ kọ níyà. àṣẹ ló ń sọ ọ̀rọ̀ yẹn exist bí ọ̀rọ̀ àwọn àfáà wa onínáwó ni la mahalla lahu min al-i'rab ọ̀rọ̀ yẹn ò ti exist kò exist ó kàn yanu ń parí ni ó ń bì ó ń bì ni ó ń bì ni kò sọ̀rọ̀ kò ní abẹ́kọ̀ọ́ ya rẹ̀ níyà ó rò pé ráìtì tí ìyá nílé òun lórí òun náà ní irú ráìtì bẹ́ẹ̀ lórí ìyá òun kò ní kó ṣe pẹ̀lẹ́ pẹ̀lú màmá bẹ́ẹ̀ kó dẹ̀ bá sọ̀rọ̀ kó má ṣe wá sí fún kó ṣe dáadáa sí lórí question kan tí wọ́n béèrè lẹ́ẹ̀kan sàn Eh, ṣó túmọ̀ sí pé ẹni tó bá by extension sir ẹni tó bá fẹ́ lòde lápèjúwe eh, ìyàwó wọ jìlbáàbò blue kọ́kọ́ náà wò pé jalabiya brown mo fẹ́ wọ̀ tẹ́lẹ̀ jẹ́ kí mi náà blue kó jẹ́ too much kan fi ṣe husband and wife. àbí sọkùnrin lè ṣe báyìí. sá sọkùnrin lè ṣe báyìí. ọyàn dára sá. èmi ìlé ní. ẹ máa ẹ máa ẹ̀mọ́ra brothers. <laughs> àwọn brothers náà rè èmi lè ní àwọn ìyàwó méjèèjì àbí mẹ́tẹ̀ẹ̀ta táwọn jọ fẹ́ lò ó dé ń pé jìlbáàbù kan náà ni kí wọ́n jọ wọ̀ àwọn míì láàrin ra wọn bóyá ẹ̀gbọ́n àtàbúrò àbí àjọṣepọ̀ pa wọ́n pọ̀ wọ́n lè ní káwọn jọ wọ̀ kọ́lọ̀ kan náà tẹ́ pé òkè àwọn lágbájá lélẹ̀ àwọn èrò lágbájá lè sọ máa ń ṣe kí ni ẹ̀dẹ́ pé o lè jẹ́ kọ́lọ̀ jìlbáàbù kan náà o lè jẹ́ àwọn ọkọ̀ sátọ̀ máa fi dá wọn yàtọ̀ so ṣé ó wà permissible bẹ́ẹ̀. mọ́lẹ̀ máa ní àhàlìdì mi náà mo bá hàt. ẹni ní ǹjẹ́ ó tọ́ ẹjọ́ bá yí lọ́lẹ̀ ẹ bá yí ariwo yẹn lọ́lẹ̀ díẹ̀ jọ. ọ ní ǹjọ́ tọ́ fọkùnrin pé kó máa báyàwó ẹ̀ láṣepọ̀ lọ́pọ̀ ọgbà àbí ní gbogbo ògbà lọ́sàn-án Ramadan. ní. ọ̀sán Ramadan. ọ̀sán Ramadan. bẹ́ẹ̀ni. kò lẹ́tọ̀ọ́ sí obìnrin yẹn ò dẹ̀ gbọ́dọ̀ gbà fún. ọkùnrin yẹn ò lẹ́tọ̀ọ́ sí kò dẹ̀ gbọ́dọ̀ obìnrin yẹn ò dẹ̀ gbọ́dọ̀ gbà fún. now. torí wọn sọ wọn ní um, to be intimate with his wife almost or throughout the days in the month of Ramadan ẹ intimacy ló lè má túmọ̀ sí bíbá lò pọ̀. ó ó wọ́n ti specify wọ́n padà sọ ní sexually bẹ́ẹ̀ni. rárá kò lẹ́tọ̀ọ́ sí ọkùnrin yẹn ò lẹ́tọ̀ọ́ sí tó bá fẹ́ lagidi kò gbọ́dọ̀ gbà fún. bọ́tà nígbà míì torí nature ìyàwó àti àìlè àìníkápá àti kọ àwọn kankan. ọwọ́ àkànpá lórí ẹ̀. bẹ́ẹ̀ni so ọkọ wa ó borí ẹ̀ yóò san kàfàrà àti ìyàwó rẹ̀ but obìnrin yẹn náà gba àwẹ̀ kan tó dín ẹ̀. so ìyàwó gba àwẹ̀ tí wọ́n fọ́ọ̀sẹ̀. yóò gba àwẹ̀ tí wọ́n fọ́ọ̀sẹ̀ yẹn ọkọ gba àwẹ̀ tí òun náà já yẹn yóò san kàfàrà kàfàrà àti ìyàwó náà ń bẹ lórí rẹ̀ èyí ló ṣe bí ẹ mọ̀ ṣòro nínú ọ̀dọ̀ àwọn afa bọ̀tá ṣé ìyàwó yẹn ò lè pariwo síta pé ẹgbà mi ẹgbà mi ó fẹ́. gbogbo tó lè tó pọ́sibù ó lè ṣe ó tún ti kó rí burúkú rẹ̀ dé òtòrò rí burúkú ni. ẹgbà mi ò ẹgbà mi ò tó àwọn òbí tó bá di kàráǹgídá àwọn òbí ìyàwó tàbí òbí ọkọ táwọn òbí ọkọ bá ṣe ló dáa jù kí wọ́n gbà sọ́dọ̀ ní àsìkò Ramadan pé tí wọ́n bá bí ọ̀dà máa bọ̀ ń bí so tó bá di tí Ramadan bá lọ tán kí wọ́n dá nǹkan rẹ̀ padà fún un torí eléyìí ní skọ́skọ́ tó ti fẹ́ kọjá. tó obìnrin ò gbọ́dọ̀ fi ṣe pé ah, wọ́n ní ká tẹ̀lé àṣẹ ọkọ wa. rárá rárá. àdúgbò ń fẹ́ bò láti rí. àṣẹ ọkọ tàbáṣe olórí tàbáṣe anybody ó wà lábẹ́ òfin ọba adẹ́dá ni Ramadan ọlọ́run ṣe lọ́ranyàn fún gbogbo wa obìnrin ọkùnrin tó bá ya wèrè débi wípé kò náà ní ọ̀sán gangan Ramadan òkè tó bẹ́tà ni wípé ìmọ̀ kí wọ́n sókọ́ kí wọ́n dìtẹ́ẹ̀nì rẹ̀ nínú Ramadan yẹn kálẹ̀ ìyàwó rẹ̀ lè máa lè gbóúnjẹ fún un tí Ramadan bá lọ tán torí kọ́mọ̀bà kọ́mọ̀bà destroy ara rẹ̀ release rẹ̀ fún ìyàwó rẹ̀ pé wèrè rẹ̀ ti ọ̀yẹ́kọ́ ti ṣèkìní díẹ̀ àṣẹ́kà náà ó mọ̀ jùlọ làṣẹ́kà ẹ̀wà torí ké o kò sí agbára ẹ̀mí bóòdì ramadan mi ṣe láyé kò sí lọ́wọ́ rẹ̀ abawahid àtàní bóòbá ti ẹ̀rí mi ṣe láyé gan o lè tẹ́ràn ilé ìbọ̀rọ̀ ọwá rárá kìí ṣe o fẹ́ bàtàrà rẹ jẹ́ nìkan ọ bàtọ́mọlà kejì jẹ́ la irú wọn ni ẹ̀wọ̀n wọ́n wà nínú àwọn tí wọn ò ya wèrè wèrè alásán ni wọ́n tí ẹ̀wọ̀n kádé wọn mọ́lẹ̀ tọ́. number four. bàbá yìí. number four. sẹ́kẹ̀ kó o kó sí. number four. na ọ alẹ́kùn sá. ọmọ nọ́mbà ni kí ló ń lọ àwọn ọmọ ẹ <laughs> sọ̀rọ̀. asalaamualeykum sir. wa aleykum salaam tula. lórí ọ̀rọ̀ yẹn sá. Ah. ìgbàtẹ́ ní pé kí wọ́n mú obìnrin lọ sí ilé àwọn ẹbí ọkọ. náà ọ̀kan nínú méjèèjì ni. ok tó bá wà ní ọ̀dọ̀ àwọn ẹbí ọkọ òun ni ó ń ṣiṣẹ́ tá a fẹ́ jù torí àwọn òbí ọkọ ni wọ́n lè sọ yí pé tí wọ́n bá bí ọ̀dà máa bọ̀. ẹ ṣé wọn mú un lọ láàárọ̀ wọn máa dá padà lálẹ́ ni. ọ̀kan nínú méjèèjì tí wọ́n bá tẹ̀sí mímú lọ láàárọ̀ wọ́n dá padà lálẹ́ tí wọ́n rí effect to to come to our senses ṣùgbọ́n tọ́ọ̀mà ok tó bá tì mọ́nú lé tó sọ yí pé ṣé bí wọ́n ti dá ọ padà wá ọ̀sán kí wọ́n wá mú ọ níbí kílẹ̀ tó mọ́ ilẹ̀ wa mọ́ tán ọ wá fẹ́ fọmọ ọlọ́mọ jẹ breakfast ṣe ọ̀nà sáàni tó o sọ ma pé ewu yẹn kan tún nù ṣùgbọ́n gbà tí wọ́n bá ní òkè ọgbọ́n tá a dá sí ni kí wọ́n mú òun gangan kí wọ́n tì má ọ̀dọ̀ tàbí kí wọ́n tì mọ́lé so that tọ́ba dalẹ̀ wọ́n tulẹ̀ tọ́ba di etí ọba ti mú mọ́sálà tí ó yanjú jù tí òfin ní kó bára rẹ̀ nìkan kọ́ tí òfin ní kó bá ọmọ ọlọ́mọ nìkan kọ́ tí òfin ní kó bára rẹ̀ náà torí ibi tí ọ̀rọ̀ Ramadan dé àwọn sọ́là tábàkà nù sahih Bukhari ọmọ tí ń mu lọ́wọ́ wọ́n máa ń dẹ̀lẹ́kẹ́ nínú Ramadan wípé àsìkò tí mu yẹn sí yẹn kí wọ́n sún síwájú díẹ̀ fún kó náà fi ní fílìn Ramadan kí àlùbáríkà Ramadan kó lè bá wà lára rẹ̀ tí wọ́n bá ń fẹ́ máa pariwo débi pé yóò ṣe pé ní wọ́n wà nǹkan bíi tọ́ẹ̀ wọ́n kó sí wọn níwájú wọ́n máa fi tàn wọ́n kó fi jẹ́ pé kí ni wọ́n lè tẹ̀síwájú pẹ̀lú ìkóraró nínú Ramadan yẹn ju ó ní oṣù lọ tẹ́ bá fi ń ṣèyẹn bá ń fún ọmọ tí ò tí bàlágà ọmọ kékeré tí ì mú yàn tí wèrè kan tó wá dé lójijì tó ní ọmọ ọlọ́mọ lọ wọ́n mọ̀ kì mọ́lẹ̀ nínú ọ̀sán Ramadan àmọ́ ìpè eléyìí skọ́skọ́ rẹ̀ ti ó ti kọjá borderline gbogbo ọkùnrin náà ló ní skọ́skọ́ lára tó bá ti di irú nǹkan báyìí ṣùgbọ́n náà pé tẹ̀ńtọ́ á di pé kò rán àti tẹ òfin ọlọ́run ọba mọ́lẹ̀ tí a mọ̀ pé tẹ́lẹ̀yìn tí ó ti wà over board. jazakumullahu khairan uh, issue of uh, sisters night. sisters night. yes. kí ni jẹ́ báwọn. <laughs> on the eve of wedding. wọ́n bá fẹ́ ṣe wedding fún ọmọ. naam. àwọn sísá kan kóra wọn jọ ní alẹ́ a night prepare to that uh, naam. wedding day. naam. kálá wọn ṣe sisters night. naam. so ẹ ti sọ fún wa láàyè nígbà kan wípé bíi àní pé pé bídà ni bídà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tó wáyé pé eh, wọ́n ń gbára wọn níyànjú lórí dáadáa àwọn tí wọ́n ti lẹ́xpíríẹ̀nsì wọ́n ń ṣàlàyé fún un láti fi fún un ní mọ̀ràn yóò ṣe lólé ọkọ bẹ́ẹ̀ lórí súnà òjíṣẹ́ lásìlàsílà. ok tọ́dẹ̀ torí ọmọ mi kan ṣe irú ẹ̀ ní ẹnujọ́ mẹ́ta yìí. ó sisters night. yes ó lọ sí sisters night yẹn ọwọ́ á sùn níbẹ̀ ẹ́ kí ló ń wò tó edé bẹ́ẹ̀. ìdí kò tiẹ̀ sọ fún mi ná <laughs> he was travelling from Ìlọrin ó kàn láǹtì lọ sí ibẹ̀ so èmi wá bàjá ńgbà tó dé pé it should not be like that. rárá n tó lè ṣe ni tó bá fi di pé ọmọ ní virus lára débi pé irú nǹkan bá ń fẹ́ ṣẹlẹ̀ ó tara bọ̀ tí virus yìí ó fi kó ń bẹ̀ ni látara pé kí ni irú àkójọpọ̀ tí wọ́n fẹ́ ṣe wọn ẹ wá àfáà tí ó ń ṣàlàyé fún wọn responsibility rẹ̀ níbi tí ń lọ yìí àwọn tí wọ́n ti ṣe kí wọ́n fi kẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n fẹ́ ṣe kí wọ́n fi kẹ́kọ̀ọ́ òun náà tó ń lọ yìí kó fi mọ àwọn àwọ̀ tí ń bẹ ní orí òun tó o bá ní kó o fi wọ́n lẹ̀ ọmọ gbọ́dọ̀ ni wọ́n ọ̀dẹ̀ lọ fi ṣẹ́ wọ́n mọ ète oríṣiríṣi obìnrin dẹ̀ tún ni wọ́n gbogbo oríṣiríṣi ète wà tí wọ́n lè lò tí wọ́n yìí mọ́ ẹ lọ́wọ́. tó tó bá jẹ́ pé wọ́n wà ń bẹ̀ láti pé kan cancel kan advice. cancel advice eh, ìṣesí. wọ́n dẹ̀ ṣe ibẹ̀ throughout the night kò sí nǹkan tó rọ̀. tí wọ́n ṣe ní. pé tí wọ́n ra advice obìnrin tó fẹ́ pẹ̀lú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò sí nǹkan tó rọ̀ pẹ̀lú. mùsùlùmí generally gbogbo ibi tí wọ́n bá ti wà kàn gbara wọn níyànjú lórí dáadáa. Eh. ẹlẹ́ẹ̀kejì ni pé lórí ọ̀rọ̀ ní most of our professional gatherings. naam àwọn professional gatherings wa táwa fẹ́ ṣe meeting. naam. tí a bá fẹ́ bẹ̀rẹ̀ meeting wá ní kádìdì ká ka national anthem tá a ti wà already seated tẹ́lẹ̀tẹ́lẹ̀ so as a muslim tó ní àgbọ́yé tó dẹ̀ mọ̀ pé ọlọ́ọ̀ba nìkan náà la máa ń dìde fún ṣé ó lè bá wọn ṣe irú nǹkan báyẹn ah, kó náà dìde pẹ̀lú. ẹ̀kọ́ ńlá kan bẹ tí sultan kọ́lọ́wọ́n dọ́ ọba akótó ọkọ máa ṣe tó ṣe níbi kan occasion tí gbogbo ẹ̀ hàn wọ́n dìde wọn ka national anthem ó jókòó rẹ̀ ní ó ń wòran kí lọ́kàn mi pẹ̀lú ìkúrà tí wọ́n bá ní wọ́n dìde wọn ka fáti àkè sára rẹ̀ tí a bá ní kẹ́ ń dìde kí eh. ni pé tí ọ̀rọ̀ kíkí kí àgbàlagbà bẹ́ẹ̀ ni kí àgbàlagbà kó máa kó máa àgbàlagbà kó máa kí ọmọdé so kágbàlagbà ẹ wá fẹ́ kí ọmọdé sọmọdé yẹn ṣe wà níjókòó yẹn náà ni tí ó máa kí àgbàlagbà mo máa dìde láti kí àgbàlagbà. ah kó dìde fún un. kílẹ̀. kó dìde kí n jọ wà ń lẹ́bù kan náà tó bá oh. jẹ́ pé ó wà ní eh, àgbàlagbà ló wà nílẹ̀ yóò bẹ́ni àwọn hmm. circumstances ti bẹ́ndì nìyẹn ọmọdé yẹn ó bẹ́ndì lọ bá àgbàlagbà kó a ní sọ yìí pé. yàrá kùn láàkà rẹ̀ a rí ọ̀pọ̀ ọ̀rọ̀ gbígbé parí lórí ìyẹn pàápàá jùlọ látọ̀wọ́ ọmọ ìyá wa Ali Jabata kọ́lọ́mọ ọba kó tó ọba tó sọ́nà kọ́mọ́dé ṣe àwa náà lọ́nà. so labala sex education sir. naam ọmọ obìnrin ìdánilẹ́kọ̀ọ́ lórí ìbá. ṣepọ̀. ìbálòpọ̀. Hmm. ọmọ obìnrin tó jẹ́ pé kò wà exposed sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó yẹ kó wà nípamọ́ táwọn èèyàn ń gbé hàn nísìn àbọ̀mọ ọkùnrin tó jẹ́ pé kò ọlọ́run sọ kó ń bi àwọn nǹkan yẹn débi pé tí wọ́n bá ti ohun àtobìnrin mọ́ yàrá gan-an a máa òkè bó la ti ṣe kí là máa ṣe bó lè yàn tiẹ̀ ti ń bẹ̀rẹ̀ gan ṣe ọ̀nà sáà débi pé so. marriage wa súnmọ́ wọ́n marriage wa súnmọ́ so irú ìgbésẹ̀ wo lòbí lè gbé nírú àwọn àyè yẹn tí òfin ní di pé ah ìwọ gan ti kẹnubọ kí ní ìjù àbí pé ah òfin ní information tó yẹ so tí òfin ní sí tẹfsir tí òfin ní sí ifrọ tí òfin ní sí tefrid so lábala ọkùnrin àti lábala obìnrin. gbogbo ní tíṣẹ̀rẹ́ àbágbà láàyè pa lè fẹnu sọ adẹ̀ lè fi kọ́yàn á fi kọ́ wọn. bá a ṣe mú ọkọ mọ́lẹ́nì bá a ṣe mú aya mọ́lẹ́nì torí tó sọ ìké ó sírọ̀sì ju bó ṣe sọ yìí lọ ọkọ láya ó dín dín ọ̀sẹ̀ kan fún ọmọ bí wọ́n ṣe ṣe ìgbà tó wá ń wọ ọ̀sẹ̀ kejì ni wọ́n wá pariwo síta wọ́n ṣẹ̀ wá pé ọkọ pé alhamdulillah abẹ́yìn méjèèjì yọ ìwọ ló ṣe lọ́kọ̀ọ́yàwó rẹ̀ wọ́n wá kọ wọ́n dẹ̀ gbẹ̀kọ́ sọ́mọ pé gbogbo sẹ́yìn irinṣẹ́ tí ó fi kọ́ ọ ló ti wà níwájú rẹ̀ yìí kò nídìí ni kéde ṣe haram ntí ó dẹ̀ tún gba aládálé lórí ni nǹkan kan wọ́n kọ́ ó ó alhamdulilayi ó dẹ̀ kọ́ ọ ọ so kéé ṣe àlẹ́ ṣíṣe òun lójú ọ̀nà tó wà fún mùsùlùmí a máa ń kọ́ ẹ ló fi jẹ́ pé pàápàá jùlọ ọmọkùnrin tọ́ba ti ń súnmọ́ àti márì márùn bóòlà ńgbà tí. ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà fẹ́ mari kò mọ nípa rẹ̀ graduate kò mọ nǹkankan nípa rẹ̀ so wa confess ni wa ẹ̀tọ́ rẹ̀ ni ìbáàdà ni tọ́ gbọ́dọ̀ fún kò ní tí ń jẹ ju irun náà lọ àlàyé wá lórí rẹ̀ ọkọ́kọ́ fẹ́ wò yí pé ah bàbá but nígbà tó lọ sọ́dọ̀ tí ẹni tó àwọn tí wọ́n bí gangan gan tó yẹ pé wọ́n ti ń súnmọ́ hundred years wọ́n pè jókòó ní pé orí burúkú táwọn èèyàn ń ṣe níta wọ́n láwọn ń ṣe fètò sọ́mọ bíbí fàlà sọ́mọ bíbí má súnmọ́yàwó ẹni déédéé yẹn má bà wọn ṣorí burúkú yẹn o. súnmọ́yàwó ẹ̀ dáadáa wọ́n wá ń ṣàlàyé fún ọ àyànú níyànú wípé àṣàrẹ̀ ẹ̀sìn ní kíní ìwà tí wọ́n ti ń kọ́ ohun tí mo ní à ni ìgbádùn ta ní ká jẹun tó dáa ká wọṣọ tó dáa ká dẹ̀ súnmọ́yàwó wa lọ́nà tó dáa àwọn ìgbádùn ta ni nìyẹn tó o bá tún wá mọ àwọn eléyìí ṣe tọ̀ kò lè máa ro símẹ́ǹtì ńgbà náà náà so alhamdulillah. ọlọ́run ọba torí halal lele. tó bá dẹ́dà fẹ́ ká mástà dáadáa ká mástà dáadáa aha so wọ́n kọ́ dáadáa ó dẹ̀ gbogbo tí èèyàn ó fi ṣe ọkùnrin tí ò fi ní kẹ̀rẹ̀ àwọn sálàfù máa ń kọ́ wọ́n máa ń kọ́ ra wọ́n máa ń kọ́ ọmọ tó bá ti sálámà àti pé kan mọ̀ ò ní di wàhálà míì fún ma gbogbo àti tí ó máa jẹ ewé tí ó lò gbogbo oríṣiríṣi máa kí ó ní ayé pé àwọn ọmọ tí wọn ò tí tó forty wọn ò tí tó fifty wọn wá ń wọ oògùn káàkiri nísìn amúnusọ́rí ìdìdà ìkẹrẹ ní ó ti sọ wípé ọ̀gọ̀rọ̀ wọn iná líla àwọn ẹni èlé ìrọ̀jẹ̀ òní so ẹ̀kọ́ téèyàn kọ́ dáadáa ni èyí kẹrọ lórí rẹ̀ abúnafilá alimam sheikh islam fi hadha al-asr abu abdulrahman muhammad nasiruddin alalbani rahimahullah rahmatan wasi'a gba tí wọ́n kọjá seventy wọ́n láwọn ọmọ bí àwọn èèyàn ṣe máa ń ṣe tí wọ́n fọmọ àwọn lọ ilé ẹ̀kọ́ tí wọ́n sọ pé wọ́n ń kẹ́kọ̀ọ́ àtàwọn àtobìnrin àtọkùnrin ọmọ rúpọ̀ ṣé wọn èé ṣèyàn ni torí déèjì àwọn ṣe tó yìí wọ́n dẹ̀ ti kọjá seventy gbà yẹn àwọn ò fíìlì pa àwọn safe káwọn dúró pẹ̀lú opposite sex over seventy àwọn ò save láti tó pẹ̀lú owó ṣe bọ́ọ̀ làwọn eléyìí ṣe ń ṣe àwọn shabab wọ́n dẹ̀ máa rúpọ̀ pẹ̀lú àwọn láìṣe láìṣe màláìkà so yàní èèyàn kọ́ mọ dáadáa pé wá iṣẹ́ yìí kò sí ọ̀nà míì tí yẹn gba ṣe jù báyìí lọ bó ṣe ṣe bó ṣe ṣe ṣe nì ibi tó yẹ kó wọ̀ ibi tí ò yẹ kó wọ̀ ibi tó yẹ kó ta sí ibi tí ò yẹ kó ta sí. tí òfin ní jẹ́ pé yọ kọjá àlà torí béèrè wa ọkùnrin kò sí nítòsí ọ̀nà jíjìn ló wà ọ́ ní bóun bá ṣe ní fílì kí àwọn ọmọ máa ya ìhòòhò rẹ̀ lórí fídíò kan máa fi ránṣẹ́ sóhun eléyìí ìṣara rẹ̀ késojú ọ̀nà wa késojú ọ̀nà wa gbogbo ọ̀nà bí ọba ṣe ṣe tí àwòrán ó fi wá bá àbí tí ó wà lé. tí wàá mú ìyàwó rẹ̀ ní òṣè kéde pé n tí ì ṣe ojú ọ̀nà mùsùlùmí ló fi jẹ́ pé oral sex ṣó wà permissible àbí ò wà permissible àwọn àfáà sọ̀rọ̀ tó pọ̀ lórí rẹ̀ àyínú àwọn àfáà àwọn sọ pé ìgbà tá ààrẹ rí tó kọ́ oral sex wà permissible kí ni oral sex kọkùnrin ọmọ tẹnu bọ ìhòòhò ìyàwó rẹ̀ kò dàbí kí àwọn náà máa tẹnu bọ ihò ọkọ rẹ̀ abu abdulrahman imam nasiruddin al-albani rahimahullah rahmatulahi ni rárá ẹ ṣe mistake o ẹ̀yin àfàtẹ́ ń tẹ́ sọ báwọn torí pé kí ni àwọn ẹranko láàmọ̀ tí í ṣe àṣà wọn ni kìí ṣe àṣà mùsùlùmí àdẹ̀mọ́tì tẹ́lẹ̀ nínú ìṣesí àwọn ẹni rẹ̀ tó kọjá lọ ìgbà tó di di pé lúrú ń lúpọ̀ mọ́ ṣàpà làwọn náà fẹ́ máa kọ́ṣẹ́ àwọn wèrè àwọn ẹlẹ́dẹ̀ tó jẹ́ pé wọn ò ní àlá bí wọ́n ṣe máa ṣe satisfy sexual need wọn so a lè bá wọn ṣe tí wọ́n ń ṣe ojú ọ̀nà tí ń bẹ́ ńlẹ̀ tí òjìṣẹ́ náà àtàná ńlá fún wa tọ́nà ń fi ran bá a ṣe ṣe àti exhaust ẹ̀ tán a máa ṣe ntí ọlọ́run ọba ọ̀pá mi di pé kì í ṣara rẹ̀ ibi tí a rí nínú àwọn ọ̀gọ̀rọ̀ àwọn àfa tí wọ́n dúró sínú pé a ah, kọjá àlànà pẹ̀lú ìṣesí so gbogbo ọ̀nà tí a lè lò láti fi enjoy ara wa ọba adẹ́dà ti làálẹ̀ ó dẹ̀ ti fi hàn òjíṣẹ́ lásìlá sọ́làm káfí mọ́ ní àlàyé kọba adẹ́dà kó kun a kó gbà fún wa wọn mọ̀ kó bọ̀ ọ̀tà wà wà béèrè nígbà tó di. ẹ dákun fẹ̀rẹ̀ sá. àkọ́kọ́ wọ́n ní owó tí. òṣìṣẹ́ ń bọ̀ ó rí ibi tí ń ti ń bọ̀ lọ́hùn látọ̀ kí ló fẹ́ béèrè. wọ́n ní owó tí wọ́n ní kí á kan fún ẹni tí ó ní bùkátà ń pé gbogbo tí wọ́n rí gbà kò ju seventeen thousand lọ. hello. seventeen. ok. ni wọ́n ní wọ́n ti rí gbà nígbà so wọ́n dẹ̀ fẹ́ kówó yẹn rìn díẹ̀ tí ó bá tiẹ̀ lè pé àlèsíkò rìn síwájú díẹ̀ ó jẹ́ pé a lè lápá dáadáa lára ẹni yẹn kọ́lọ́mbàjọ́ kó fi wá ṣe sábàbí dáadáa sọ ní àwa tí a máa ń bá ọ gba owó ń gbé kájọ ká tó bọ̀ ọba gbà á lẹ́ẹ̀kan sí kọlọ́n ló wà ń sábàbí dáadáa then ẹlẹ́ẹ̀kejì wọ́n ní wọ́n pe wọ́n ní àwọn ará Ojokoro ní side amadiya bus stop wọ́n ní wọ́n pè wá sí ibi ìdánilẹ́kọ̀ọ́ lẹ́nìí lecture méjì ni wọ́n fẹ́ ṣe lecture ẹlẹ́ẹ̀kejì àwọn afọ́wà ló máa bá wọn bá wa sọ̀rọ̀ ńbẹ̀ wọ́n ní tọ́fẹ́ bá a sọ̀rọ̀ lé lórí òun ni the effect of genes in the society precautions and panacea the effect of genes in the society precautions and panacea uh, ipa ti aljannu tó máa ń uh, ipa tí ihun tí um, ọwọ́ àwọn aljannu tó máa ń bí ní inú àwùjọ àwọn ohun tá lè fi dènà ọ̀rọ̀ àwọn nǹkan yìí àtàwọn oògùn téèyàn lè fi jàjàbọ́ níbẹ̀ so wọ́n ní láàrin aago mẹ́wàá sí aago mẹ́rin ni wọ́n fẹ́ aago mọ́kànlá sí aago mẹ́rin ni wọ́n fẹ́ ṣe lẹ́kṣọ̀ náà kọ́lọ́bàjọ́ kó ṣe ń rọrùn fún wọn láti débẹ̀ kó dẹ̀ ṣe ní sábàbí dáadáa fún gbogbo àwọn tó bá máa ríbi lọ. ẹlẹ́kẹta ok now um, sir lórí same question tí mo bẹ̀rẹ̀ yẹn sir. sex education. bẹ́ẹ̀ni sir. ok. now a lot of schools wọ́n máa ń let me say some schools nísìn wọ́n ti ń ti bọnú curriculum wọn. bẹ́ẹ̀ni. àwọn míì ń ṣe actively àwọn míì ń ṣe passively. bẹ́ẹ̀ni. now tọ́jà yẹ pé wọ́n ń ṣì í ṣe. bẹ́ẹ̀ni. ló fi jẹ́ pé àwọn òbí mùsùlùmí ò gbọ́dọ̀ dákẹ́. ní nǹkan bíi ten to fifteen years ago circumstances yẹn wá bẹ́ẹ̀. school táwọn máa ń lọ wọ́n bẹ̀rẹ̀ sí sọrú nǹkan tó jọmọ́ bá wọn bọ̀tí nǹkan tó wá pàtàkì kéèyàn má jẹ́ kí bàríà wà pẹ̀lú ọmọ èèyàn àtèèyàn tí ó fi jẹ́ pé gbogbo tí wọ́n bá kọ́ wọn níta tàbí tí wọ́n kọ́ wọn ní skul káwọn ọmọ mọ́ kunu pé ah, bàbá màmá wọ́n sọ báyìí fún wọn sọ báyìí wọ́n sọ báyìí kó fi lè mọ ibi tóun ó ti kọ́ mi láti check evil làṣẹ tíṣà tó ń kọ́ wọn àmọ́ pé wọ́n pè yàn ní wèrè ẹ̀ ní ìranjú kí ni trademark wèrè tẹ́lẹ̀ náà kí wọ́n ṣe mùsùlùmí so ó ń kọjá àlà ní bó ṣe ń sọ̀rọ̀ so àwọn alápè àwọn ọmọ yìí pé rárá sórí ní ti ń sọ báyẹn tí wọ́n mọ̀ pé kèfèrí lòun wọ́n ní bẹ́ẹ̀ ni má bá wọn dá sí kò yé ntọ́sọ yẹn ò rí bẹ́ẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá sọ báyìí kùránì sọ báyìí báyìí báyìí báyìí ni bẹ́ẹ̀ yẹn ṣe ṣe yìí sórí tí ọba ti dàgbà tó ti di wípé o lọlé oníyàwó tàbí o lọlé ọkọ tàbí o ṣe kíní bó ṣe ṣe ní bó ṣe ṣe ní nǹkan kan bá ń bá wọn oríṣiríṣi bá wọn bẹ́ẹ̀ àlàní fún ẹni tí ì ṣe ẹlẹ́tọ́ èèyàn ó ṣe gbogbo àwọn àlàyé yẹn fún un tọ́mọ ó fi mọ̀ wípé ẹ̀sìn òun ò ṣàìdásí tí ń bẹ́ńlẹ̀ yìí tí ẹni tí ń kó àwọn bá ya wèrè káwọn má gbà ó ní téèyàn máa gbà mọ́ lọ́wọ́ wèrè alhamdulilayi ó dẹ̀ wúlò àwọn ọmọ ma àwọn tí wọ́n jẹ́ maharamat wọ́n máa tó táwọn lẹ́tọ̀ọ́ sí wọ́n mọ ibi tí kìnnì ló débi pé nígbà yẹn wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ wo tẹlifíṣàn nulẹ̀ tíjọba ti di pé wọ́n ń gbé ìgbépekúgbe sí àwọn kéèké ni wọ́n lọ bẹ̀rẹ̀ pé àbọ̀ àwọn àwọn èwèrè yìí wọ́n wọ́n fẹ́ dalé wa rú àwọn fúnra wọn ni wọ́n pa so ọ ọbíríngì ọmọ full time job ni àtìyá àti bàbá kí bàbá má sọ yìí pé torí pé ti ń pèsè tí wọ́n ń jẹ tí wọ́n mú yọ àkáwọ́rọ̀ ẹ̀ẹ́n yọ máa mọ́nítọ̀ gbogbo ẹ̀ kí ni bẹ́ẹ̀ gbọ́ kó tó di wípé ọ̀rọ̀ mi jìnnà láburú mọ bí ó ṣe tètè checking tí nǹkan ní dojúrú tó àwọn yẹn làwọn rò pa but wọ́n lè kọ́ ẹ̀kọ́ ni láti àdọ̀ àwọn free society society mùsùlùmí ò dẹ̀ free is regulated by Allah and it's sunnah of the prophet sallallahu alaihi wa sallam ó ní àlàmọ́ nígbà bá fi lè discuss nínú kutubu fiqh nípa ọ̀rọ̀ haid ọ̀rọ̀ nípa bó ṣe ń wá bó la ṣe fẹ́ ṣe sí gbàlágà tọ́ba ṣe báyìí tọ́ba ṣe báyìí tí ó ṣe surreptitiously mùsùlùmí ti factor rẹ̀ in ti ń ṣe lálàyé níwọ̀ntúnwọ̀nsì tó yẹ pé tọ́ba ti di pé ìlọsílẹ̀ ọkọ ń súnmọ́ tàbí ìfẹ́ àwọn ń súnmọ́ àmọ́ bá a ṣe pè wọ́n jókòó tá a ṣe àwọn àlàyé fún wọn tí wọn ò fi ní ṣìṣe èèyàn gbọ́dọ̀ wà very careful ní tí wọ́n ń kọ́ wọn ní àwọn schools naam. jazakumullahu khair. naam. so ahsanallahu ilayka ya sheikh. àánú sọ àpọn. sa question mi ni pé. kí ni sọ̀rọ̀ sókè dáadáa o. kí ni islam tí ó sọ lórí artificial insemination àti. kí ni túmọ̀ artificial insemination. òun ni kí wọ́n ó gbé kí obìnrin bóyá ó mú spáàmù ọkùnrin ọkùnrin wo. ibi tí iṣu wà nìyẹn ni pé wọ́n sẹ́ndì à ń discuss ìrònú mọ́ṣáláṣí wa ni wọ́n sẹ́ndì kankan sí orí social media. kó lè rọ̀ ẹ́ lọ́rùn kó lè rọ̀ ẹ́ lọ́rùn gbé fún Dr. Dárántí. kí ni artificial insemination ọ̀nà wo ló pín sí? artificial insemination ni process tó yẹ pé ẹ ọkùnrin àtobìnrin wọ́n fi ń conceive outside the natural process tí ọlọ́run kádàrá pé ká máa fi bára wa lò. bóyá tí infertility tó bá happen tí obìnrin ò bá rí ọmọ bí so tí wọn àdẹ̀ lè conceive by virtue of pé wọ́n bára wọn lò pọ̀ so wọ́n á wá lọ mú àtọ̀ ọkùnrin ọkọ ọkọ tiẹ̀ àmọ́ ọkọ wàá dẹ̀ mú ẹ́gì ti obìnrin náà so wọ́n á dà pọ̀ ní laboratory so tó bá dà pọ̀ tán tó tó bá di ọmọ wọ́n á kọ́tù ẹ̀ tó yẹ pé ó ti máa gò gẹ́ bí ọmọ wọ́n á tẹ̀ wá installment bẹ́ẹ̀ ni wọ́n á tẹ̀ wá wọ́n á tẹ̀ wá wọ́n á tẹ̀ wá install ẹ̀ sínú yóò a máa nínú rẹ̀ tí ó fi bí eyín Islam lọ́wọ́ sí gbogbo yòókù Islam lọ́wọ́ sí tó ti yẹ so ti yẹ ìyàwó bóyá tíìbù rẹ̀ máa ń block ibi tí àtọ̀ máa ń gbà tó fi máa ń lọ fertilize ẹ́ẹ̀gì obìnrin tí ó fi di wá pé yóò lọ settle sílé ọmọ tí ó fi máa dàgbà tí ó fi máa dàgbà tí ó fi wá dé level tí ó fi bí ó block wọ́n gbìyànjú lórí ẹ̀ kò ṣeéṣe the way àtàwọn báńbáńbá ń lọ wọ́n á wò pé okay nínú ẹ̀kọ́ tí ọba adẹ́dà kọ́ wa nísìn àwọn doctors wa wò pé ẹ́ẹ̀gì hmm, yẹn a lè mú ọkọ rẹ̀ náà a à ń gbé jáde kúrò tí fertilization yẹn ó fi ṣẹlẹ̀ náà tó bá ṣẹlẹ̀ tó ti ń ṣe bí ẹ ń dàgbà díẹ̀díẹ̀ á wàá dá padà sílé ọmọ ọmọbìnrin yẹn ibi tó ti yẹ kó ti dàgbà náà nù tí yẹn wọ́n kàn kọ́tsọ̀ rẹ̀ ni wípé káwọn fi mọ́nítọ̀ rẹ̀ náà kí àjọṣepọ̀ fi wà wọ́n á dá padà síbẹ̀ ibẹ̀ ló ti wá dàgbà títí tọmọbìnrin yẹn fi bí sọmọ yìí pé tube ló block tube tó block nísìnyí àti bypass ẹ̀ tọ̀ eyín ò ní àwọn àǹfààní tọ̀ ó jọ ṣùgbọ́n àtọ̀ alátọ̀ pẹ̀lẹ́yìn ẹlẹ́yìn tí ìbá ṣe sìnà kí tún ni. so torí ní mọ́sálásí lánàá. mùsùlùmí má dá wa padà sẹ́yìn. ok question me. ọ̀dà bisimilá bisimilá. ó ti yé jazakumullah. ọ̀tún fẹ́ mọ̀ sí lẹ́kítọ̀ mi. Um, bí àwọn tí wọ́n láwọn ń ṣe jíìn gbà kan ní tí wọ́n láwọn fẹ́ wá rí wa ní alcohol àwọn fẹ́ ṣe àwọn professional jíìn banisha wọ́n mọ̀ ọmọ ń pọ̀ ọ̀sàgbọ̀n pa wọn. ọ̀rọ̀ jíìn ò ṣe jíìn ṣó rújú nínú umar yìí àti àwọn èèyàn àtàlìjànú òun ni ọba adẹ́dà rán òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́làm sí ṣé wọ́n lọ́lá tó wa ni tí wọ́n bá lọ́lá tó wa wọn ò òjíṣẹ́ ńlá nínú wọn ànábì wa náà ni wọ́n tẹ̀lé ọlọ́run fún àwọn ní nǹkan mèremère lóòótọ́ láwọn agbára kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò lágbára tọmọ ẹ̀dẹ́ ènìyàn alhamdulilah òjíṣẹ́ lọ́sọ̀lá ara wa ló ti wá. tó bá sì di pé èèyàn ara rẹ tàbí ó lè má jẹ́ pé yẹpẹrẹ ara rẹ ń gbà mí àdánwò dé ó lè jádánwò àlìjànú wa kọlù débi wípé ó wá ń ṣe wọ́nranwọ̀nran kìí tuntun nínú ọmọ ko kò rújú ó ní bó jíṣẹ́ lásán àṣálàm ṣe ṣe ó fi àwọn àfáànù ọmọ adẹ̀rí àlàyé tí wọ́n ṣe lórí rẹ̀ wọ́n sì wá di pé káwọn kan wá sọ pé professional làwọn àwọn máa ń bá wọn sọ̀rọ̀ àwọn máa ń ṣe kínní báyìí lálìjànú ṣe rí òjíṣẹ́ náírà sọ́làmù ò rí àlìjànú sójú pé báyìí ló ṣe rí tẹ́ jáde láyé ṣé ń tọ́lọ́wọ́n ọba òṣè fòjíṣẹ́ náírà sọ́làmù ni wọ́n wá ṣe fún wọn. sọ ti yé báyìí nísìn tí wọ́n sọra wọn di expert lórí rẹ̀ tó ṣiṣẹ́ náírà sọ́làmù ti fún wa pé wípé a ah, ayatul kursi àwọn àlìjẹ̀nú gangan ni wọ́n sọ pé tí wọ́n bá ti ń kà ó máa ní àwọn lára àwọn èso wọn bí tí wọ́n bá ti ń kà àbí bẹ́ẹ̀ kọ́ ilé tá a bá ti ka bákọ́rà àlìjẹ̀nú ò ní dúró ń bẹ̀ yóò lé wọn jáde ni gbogbo ìgbà tá a máa ti ń ka Suratul Ikhlas àti Ma'uzatan tó bá lè dà fún òjìṣẹ́ náà pé kó fún wa tá a máa ṣe rẹpẹtẹ ọba adẹ́ẹ̀dẹ́ ò ní jẹ́ kí wọ́n ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó lè kẹ̀rẹ̀ kí ìgànnà rẹ̀ ọ́ lanu kí aláàmù àlìjànú ó wọ̀ tọrọ bá ti dà báyìí sísítẹ́ẹ̀mù wo la lò táàfin lè dànù tí òfin ní padà wá mọ́ táàfin wá dí ìgànnà wa tó lanu yẹn tí èsì àlìjànú nìkan àti gbogbo àwọn ọrùn kan báyìí tí òfin ní wọ̀ ó ní al-istiqama ala dinillah subhanahu wa kò sójú ọ̀nà mi kò wá sí ń téèyàn fi ṣoògùn wọn nǹkan méjì téni ààwẹ̀ àti Quran torí wípé kí ni ìfebi panu yóò máa lé wọn jáde kúrò lára ìmọ̀ ka Quran yóò máa ṣe kí ni yóò máa fà wọ́n kúrò simple and vivid so kò lè dún gbogbo tí àwọn èèyàn wá halẹ̀ mọ́ rẹpẹtẹ yìí àti pé ìkọlẹ̀ ẹ sọ ma pé ẹni tó rí bá ti ń fọ́ tó bá ti lo dolometa bí tàbí paracetamol o ti wò pé tó ń bá ti lò tán kò ní ìdí pé kó o tuntun lò mọ́ làá ìwọ tígàn náà rẹ bá lanu débi wípé o wá lo nǹkan tó fi lé jáde ó ò ní ìgbà láàyè kó padà wá mọ́ ni torí tó bá padà wá yóò fẹ́ mọ́ ró yóò fẹ́ mọ́ ró arọ́mọ ẹ̀yà táfòdù ni wọ́n rò pé ó ń ṣe wọ́n gbogbo táfòdù kò lọ ó fẹ́ di wípé ó ń ṣe wọ́nranwọ̀nran wọ́n ní kọ́ máa ka àwọn suwar àti àwọn àyàtì yẹn kọ́dọ̀ máa ṣọ̀pọ̀lọpọ̀ istikfa alhamdulilayi bó ṣe ń ṣe ó rí tálìjẹ̀nù jáde lára òun báyìí nǹkan kan jáde kúrò lára rẹ̀ ara rẹ̀ dẹ̀ firi dáadáa <laughs> àìmọ̀kan wá ṣe kí láìmọ̀kan tó ṣe ó ní sóun lè wá òun ti firi báyìí wọ́n ní firi pé kíni àtikáàdù yẹn ṣó ó tún ní ìdí pé kóun ó tún ṣe mọ́ ni ṣé èèyàn máa béèrè wípé ó yẹ kéèyàn tún ṣe àtikáàdù mọ́ wọ́n dẹ̀ dá lóhùn wípé má ṣe é ṣebí wọ́n lọ fààyè lẹ̀ tílé rẹ̀ fi tí ara rẹ̀ fi di ilé fún àlìjànú fílẹ̀ kọ́ máa gbé bẹ̀. so ó wá ń ṣe lemọ́lemọ́ látara pé ń ṣe lemọ́lemọ́ ẹ̀ ó ti jọ ọdún márùn-ún lọ nísì kò tí ní crisis mi. níjọ́ tó rò yìí pé bóyá òun tiẹ̀ ti free ló rí fìrí rìfìrí wo lórí ó ní wọ́n ń kírun mọ́lẹ̀ lójú oorun <laughs> ó pè wọ́n ń kì í mọ́lẹ̀ lójú oorun mọ́ ni ah, ọ̀rọ̀ rẹ̀ yà ẹ̀yẹ́ débi pé wọ́n rí ọkì mọ́lẹ̀ lójú oorun ọjọ́ mójútó ra rẹ̀ má fara lẹ̀ o ṣàlùwàlá ó túmọ̀ sí pé ọ ṣàlùwàlá kó tó sùn ọ dájú pé kò ṣàlùwàlá kó tó sùn ọ dájú pé kò ṣe àwọn àkàr tó jíṣẹ́ lásàlásàlám ní ká ṣe kó tó sùn ṣẹ́bi wa ni wọ́n fún ọ lóògùn wọ́n ní bó ṣe lónìí ó wá mú òfì sínú oolo, òòlò àrùn náà ń bọ ọjà ó wá ń pariwo àá ó yẹ kí wọ́n yọ igi sí ọ ni wọ́n gbé igi ni náà ló fi jẹ́ pé tó bá ti dé sí wọn igi náà wọ́n máa ń fún wọn nígbà wọ́n bá nà wọ́n ní igi dáadáa fún wọn ń pàṣà àjàn ló ti bẹ̀ bọ́ ló ti bẹ̀ bọ́ síta. wàhálà ni ọba yóò láti fún wa pé àfẹn ò bá lò lókù alhamdulillah <laughs> ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀lé aago méjì àbọ̀ lóru ló yọ ọgbọ́n ìpọ̀ pákọ̀ ìmọ̀ ta ní pè mí ó ní wọ́n tún dìde mo ní mọ́ ṣé kí wọ́n á bọ̀ ní láì wọ́n á bá wọn lẹ́yìn àbọ̀ mọ́ distance yẹn kí ló ṣẹlẹ̀ ohun ọ̀ràn tí ṣàlùwàlá mọ́ lọ ṣàlùwàlá rẹ̀ àfi ká tó jíṣẹ́ nọ́bà sálàm tó ní ká ṣe ewu kọ́ wá ṣe ó dẹ̀ ṣe ó sùn débi pé ó fẹ́ mí sàṣùbà mo ní ah tó bá yẹ pé nǹkan kan tí a lè fi ṣe oògùn tó ń ṣe wá láyé yàtọ̀ sí ń bá fi lóyìnṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́là oníjọ́ ìgbẹ̀yìn àwọn ànẹ́bí ìgbẹ̀yìn kò sí nǹkan kan mí mọ́. tó sí tí ọba adẹ́dà fi ran ó ṣe nírọ̀rùn fún ọ̀rọ̀ wọ ọlọ́run ọba fòdodo abẹ́ńdàmọ́ lódodo táwọn èèyàn tẹ̀lé fi ń tẹ́ èso dodo hàn á ní rọ́ pé irọ́ lélẹ̀ yìí bá mú kinní lọ́wọ́ dání kinní ló ní oṣù kinní kinní ló ní oṣù kinní irọ́ ni gbogbo ẹ̀. yíyá ba'duhum ila ba'di àwọn ìyá òun kíní kan wọ́n ní kíní kíní ló ṣe kíní kíní wọn náà kọ̀ǹpìà rẹ̀ pẹ̀lú Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm lahu ma fi as-samawati wa ma fi al-ard man dha alladhi yashfa'u 'indahu illa bi'idhnihi يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض wàlá yahuduhu hifuzuhuma wa huwa al-ali al-azim tàbí a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq à ń gbé bìkárí ká má ti kílẹ̀ má ti ìṣúra yìí bá kẹ̀kẹ́ ṣe ń yọ làwọn ejò ń yọ lòwìwì ń ké ní gbogbo ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ àwọn ọmọ àmọ́ wò mí báyìí mo ní ẹ àti sanwó-olé ó kéré tán po àálọ́dún kan bí ó kéré tán po bí gbogbo wa ṣe ń wò mí ìrìn ẹ̀ṣẹ̀ ń wò mí mo ní so nítorí náà sọmọ pé mi èsì lé ń gbà mí mo ní bẹ́ẹ̀ ni ta ló fẹ́ káàkiri ó tà wọ́n ní àhóṣìlá bàbá ta ló fẹ́ kéjì ọ̀sán jẹ wọ́n ní ẹ̀ẹ́n mo ní tọ́ àhóṣì bí kalimati láì tá máa ti mi ṣẹ́rì máa kọ́lọ̀kọ̀ ẹ máa kún fún àtọ́rí pé kéré àtàgbàlagbà subhanallah الحمد لله على نعمة الإسلام وكفى بالإسلام نعمة ni'ma wọ́n máa mú wọ́n máa kó lórí onílẹ̀ báyìí wọ́n rédíò tí wọ́n ti tẹ̀mọ́lẹ̀ tó ti kú wọ́n mọ̀ gbà táwọn tẹ̀mọ́lẹ̀ ṣáà ìmọ̀ ẹ̀yà kékeré ni ọbẹ̀ ṣàlùwà láńtà àwọn ẹjọ́ mi tó ń sọ báyìí wọ́n ní àwọn ìkẹ́lẹ̀ mẹ́tìlá ẹ̀tọ́ àwọn tí mi ń ṣàánú wọn ká ọbẹ̀ rẹ̀ sí wọ́n dẹ̀ pa ń ìpayà méjì ọba adẹ́dà kèé fi sí ara ẹrú rẹ̀ kọ́páyà ọlọ́run ọba kó tún máa páyà nǹkan ni. sọ̀hánàlá eyín òdìdí ṣírùkù nù kọ́ba adẹ́dà kó ṣe é nírọ̀rùn fún wa kó jẹ́ pé òun nìkan lápáyà òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlám nìkan dẹ̀ látẹ̀lé ní bá a ṣe páyà rẹ̀ subhanaka allahumma bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ní ṣíṣe tí yóò fi jẹ́ ìtẹ́wọ́gbà àfi ká fi jọ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé inshallah next alikọ bóòlù òjíṣẹ́ ńlá ti gbà àwẹ̀ sallallahu alaihi àti wò ó bó ló ṣe ṣàlùwàlá bó ló ṣe kírun àdẹ̀sọ yìí pé bí irun bá ṣe jọ tiẹ̀ sí lọ́lọ́run ọba ó ṣe gbà sí báàwẹ̀ bá ṣe jọ tiẹ̀ sí náà lọ́lọ́run ọba ó ṣe gbà kọ́lọ́run ṣọ́ àjíjọ́ mẹ́jọ lọ bó ló ṣe gba Ramadan bó ní ṣeéṣe kọ́lọ́run ọba kọ́mọ́dàlú aláyà kọjá bá níbi tó lérè kó jẹ́ kí kọ́ṣọ́ ẹ̀mí wa tayọ Ramadan ti ń